ẹ jẹ́ kí n rọ́nà lọ káráyé má pa kádàrádà kórí mi bá mi ṣe kí màmá lè jẹun ọmọ ẹ jẹ́ kí n rọ́nà lọ káráyé má pa kádàrádà kórí mi bá mi ṣe kí bàbá lè jẹun ọmọ kí màmá lè jẹun ọmọ kí bàbá lè jẹun ọmọ kórì mi bá mi ṣe kórì mi bá mi ṣe. àtẹ̀wọ́ ọmọ ò bala a ò mẹ́ni tó kọ́ a ò mẹ́ni tó kọ́ a ò mẹ́ni tó kọ́. I pray for grace. Oh. And I pray for blessings. Keep all over We go help my destiny. Yes, I pray for grace. And I pray for mercy. Ó sú mi o. Yes, ma. Yes, ma. Mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ sinú sọ, mo gbalẹ́kùgbalẹ́kù, ẹ dà mí lóhùn kò dẹ lóhùn. ẹ dà mí lóhùn. Ah, ìjẹ̀bú ọ̀ wá lè jálẹ̀kùn wọlé. mo fẹ́ jálẹ̀kùn mo fi ọlọ́run bẹ̀ mo fi babaláwo bẹ̀ mo fi àwọn fèrè àrí bẹ̀ ẹ sì rú mi bẹ̀. wọ́n ti jálẹ̀kùn náà bàbá dọ́dọ̀ mi tó bá yẹ kó ṣe kọ́kọ́ fúnra nínú ilé kọ́ ó ṣẹ̀ṣẹ̀ wá dúró ìjà dẹ̀mí. ẹ máa bọ̀ o ẹ máa bọ̀ o. mo gbìyànjú ẹ ṣílẹ̀kùn mi ẹ ṣílẹ̀kùn mi. òṣì náà máyọ̀wá. máyọ̀wá ìṣílẹ̀kùn yẹn. báyọ̀ ìṣílẹ̀kùn náà àbẹ̀wò ni gbogbo eléyìí sí ìṣọ́bá jábọ̀ sí lọ́rùn ni. mọ́mí is back. máyọ̀wá. máyọ̀wá mọ́mí is back o. máyọ̀wá ẹ kò mọ tó máa ṣẹlẹ̀ bá mi lọ sínú mọ́tò níbi gíà yẹn wàá rí extra kì í ẹ èmi máa mú yẹn dání just in case. ṣé ìgbà sọ́mọ your mom is back bá mi sọ fún máyọ̀wá mọ́ mi ni. is mọ́ mi o. mi ìjọ nítorí ọlọ́run ọkọ mi ṣàánú fún mi ọkọ mi ìjọ nítorí ọlọ́run mi. Thank you. bá mi mú o bá mi mú má jòkè alábà mi sàmù mú múlẹ̀ múlẹ̀ eh. mú jìnnà o ṣe bàbá gbé dìde. mo yóò wá dùn dídí sí o ṣe o. bàbá gbé dìde tí máyọ̀ bá ti kú ọjọ́ bá ti pa mí mi ò lè kú mọ́. máyọ̀ wá eh. ṣé fẹ́ pa mí ni eh. ọkọ mi kí ló dé tó ń gbé mi lẹ́yìn sókè ṣé bí mo ń bẹ sọ̀rọ̀ ní gbogbo ìgbà mo dẹ̀ ń jẹ́ kó yẹ wípé ikú kankan ò ní pa ẹ́ àrùn kárùn kò ní gbé ẹ dùn gbogbo ìgbà ni mò ń pray fún ẹ náà ẹ má yọ̀ wá tí o fẹ́ kí n jáde láyé ní kíákíá ni o ti tó yegbọn yegbọn yegbọn yegbọn yegbọn yegbọn yegbọn o ti tó o ti mommy is here now okay mommy is here now you can look at me okay just look at my face uh-huh. mommy is here now mo wà ń bí okay you are not going to die you are not going to die don't do that again. Yes. Máyọ̀wá don't you ever do that again. Ṣé o mọ̀ pé o máa pa mí ni? Tó bá kú mo máa lọ kú ni nà. Ẹ́ eh? mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà mo ní kò lè tó yẹn. Kò ṣe ohun tó tó yẹn rárá. Look at you. You are beautiful. You want to lose all of this? Eh? Kí màmá lè jẹ́ ọmọ a ò mẹ́ni tó kọ́ a ò mẹ́ni tó kọ́ a ò mẹ́ni tó kọ́. orí ìgbà mi ṣe ah. ẹlẹ́dá mi ìgbà mi ẹ̀ ọjọ́ kan akíhun máa bló ah. akíhun máa dolówó akíhun máa dolọ́lá o akíhun máa dolówó orí mi gbà mí ṣe ẹlẹ́dá mi gbà mí yé Akíìmù máa dolówó Akíìmù máa dolọ́lá Akíìmù máa di superstar. ẹ. Akeem ṣé bọ́ọ̀ tí ń bọ̀ ni ọ̀sẹ̀sẹ̀ rórin kọ ni àwọn tí mo ń kọ tẹ́lẹ̀. irọ́ o nígbà tí àǹtí mi fi sùn ní alẹ́ àná òun ni mo kọ orin náà. lọ́dún báyìí ọmọ ẹ ti blow fa <laughs> o ti sóyè ní tọ́pọ̀ sọ́rí ọ́ blow débi pé gbogbo àbàbò gbogbo ilẹ̀ adúláwọ̀ ní ọ̀bọ̀ wọ́n gbọ́ ọdún ilé ìbò ìwọ́n ọmọ ìyá fọ́tò gidi wáyé ó ní dùn kan olóhùn orin ẹ̀yìn ìyẹn wọ́n sì mọ blow wọ́n sì mọ ah, ah, ah. <laughs> Akim ó wàá kọrin fún ẹ̀gbọ́n rẹ̀ Bímta náà ó wàá sọ pé bó tí èmi ń gbá ń pé him the superstar ah. nínú bọ́ọ̀lù ìmọ̀ ah. ọgbà bíi sí Ronaldo oh, eh. <laughs> àbí bíi Pogba. ọ̀ eh, eh, oh, láìkẹ́ ọmọ alálùbáríkà kúkú kún tábà yìí ẹ̀ tọ́dà fún ọmọ màníọ̀ tí ọ̀gùn Messi. ó sọ pé àgbákò lọ́wọ́ Messi náà àgbákò ni alálùbáríkà ọmọ lọ́wọ́ ọ̀yà kọ́kọ́ sáré kọrin fún mi. bíńtà o bíńtà o lọ́jọ́ kan lọ́jọ́ kan oṣù máa lọ́wọ́ ó sì máa gbá káàkiri àgbáyé bíta o ó sì máa lò ó sì máa lówó àgbá àgbáyé bíta o bíta o. ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àbúrò mi. bàbá yín sórí ilé tọkọ sórí wọ ọmọkùnrin ìwọ ọmọkùnrin tiẹ̀ ìmọ̀ mánéjì wọ mánéjì àníjẹ fún wọ ọlọ́run wàá fi wọ́n fi gbọ́dọ̀ ẹ̀jẹ̀ lẹ̀ fún mi yóò fi ràn lọ́rùn ìwọ̀n mọ̀ sọ́kọ́ fún wọn èyí mọ̀ ayé mọ̀ àrẹ́jì rẹ̀. Tẹ́míù Tẹ́míù ṣé ìwọ fẹ́ kú ni. irọ́ ikú kò tọ́ sí mi ah! ikú yà lórí mi. bàbá mi yóò pa ọ́. Ah! akọni bàbá rẹ ni. Eh! ó ní agídí púpọ̀ mo máa ń sọ fún ìwọ bàbá mi yóò pa má ṣe eléyìí mọ́. bàbá rẹ sí bàbá rẹ ní ọ̀fẹ́ ọ ni àríkà jẹ́ mọ́ jìpọ̀ ká máa rògbò ká máa lẹ̀pọ̀ ká máa jìpọ̀ gbogbo ọmọ lọ bó ti jẹ́ kó mọ lọ ṣé wọ́n sọ fún bàbá rẹ lé kí mo fọ́kàn ni. ìfẹ́ kí o kú ni ọ̀rẹ́ mi ni ìwọ ìsìnfẹ́ kí o kú wọ́n fọwọ́ kàn mí kí ìwọ wá padà kí o máa lọ sí ilé ti ìwọ kí bàbá ti èmi má mọ̀ pé o tẹ̀lé wa lọ pọ̀ mi. bàbá rẹ ní ọ̀sẹ̀ ayé bàbá rẹ alẹ́ mọ́ àwọn náà ní bàbá wọn ní bàbá ah, o. ó kúkú mọ bàbá ti tẹ̀. bàbá rẹ lè jáde bàbá rẹ lè ti ṣe é kí ni àmì ti bàbá rẹ wọ́n fi bàbá rẹ̀ hàn mọ́ bàbá tó ju bàbá rẹ̀ bàbá tá a ní wọ́n fi lẹ̀ dámọ̀ jìbọ̀. wọ́n akim jẹ́ kí a máa lọ sílé alákòóbá nìyàn yìí jẹ́ kí a máa lọ. ala kíá ẹ ọyá máa kọrin máa mm. o bíńtà o o sì máa gbá bọ́ọ̀lù. mo bímọ bí wọn bá gbà sọ lójú egun rẹ wọn mọ gbogbogbò ọ̀sìn mọ́ fẹ́ bí ń tà. kórì mi bá mi ṣe kí màmá lè jẹun ọmọ ẹ jẹ́ kí n rọ́nà lọ káráyé má pa kádàrádà kórì mi bá mi ṣe kí bàbá lè jẹun ọmọ kí màmá lè jẹun ọmọ. Sorry, you don't have to rush it. Drink more, drink more. Good. How do you feel now? Much better. Pẹ̀lẹ́. Ẹ máa excuse me. All right. Ẹ ṣé mo ẹ kú tọ́jú mi. You're welcome. Ẹ ṣé o. Ìwọ Mọ́ráyọ̀ bí mo ṣe ń ṣe fún ẹ tó ìwọ ìwọ kọ sílẹ̀ fún mi pé I quit. So you are quitting ta ló fi àkùìtì sílẹ̀ fún èmi ẹ máyọ̀wá pẹ̀lú gbogbo làálàá kòókò jọ̀ọ́jọ̀ gbogbo wàhálà mi so you were not even looking at that so when you now kill yourself what do you think will become of me how do you think I want to live this life without you your father is no more I am the only living thing for you and yet you quit really really ìkà ni ẹ́ Máyọ̀wá ìkà ni ẹ́ o ọkùnrin mi sọ fún ẹ ni mo jókòó tì ní wípé yes àgbélébùmí ni màá dẹ̀ máa gbé o dẹ̀ fẹ́ sọ mí o fẹ́ sọ mí di àjàtìjàtì o fẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní sunkún for the rest of my life tó dẹ̀ yẹ pé torí titi ẹ̀ náà ni mo ṣe ń sáré káàkiri lórí kó lè dà kó o lè lọ́la do you do you actually want to take your life so tí mi ò bá wọlé you would have taken your life ṣé yẹ kó rí bẹ́ẹ̀ and what do you think will become of me I'm equally dead like you don't get it do you do you. ẹ pẹ̀lẹ́ ma. ah doctor. ẹ kú tọ́jú. yes sir. ẹ pẹ̀lẹ́. ẹ ṣeun sir. Ọlọ́run ní jẹ́ ká fojú sunkún ọmọ. àmín àmín. ẹ ń bọ mọ́mí máa wà àwọn nǹkan tí mo ní kí ẹ máa bá mi ṣe lórí Máyọ̀wá ẹ ṣe. doctor kò sí ohun tẹ́ni kì í ṣe tí mi ò ṣe ẹ bèrè lọ́wọ́ ẹ is there anything i'm supposed to do that i didn't do for you. ẹ ẹ àwọn kan tí mò ń try láti sọ fún yín lélẹ̀ um, Máyọ̀wá bó ṣe wà yẹn mo ní kẹ́ má máa jẹ́ kó máa wà lónìí mọ́ pé kò dáa ṣeré tó bá ti dájókòó yẹn ló máa máa ṣinú rò tó bá dẹ̀ ti ń ṣinú rò ó lè lead to ìyẹn ló fà tó fi fẹ́ stab rẹ̀ ṣé ti yé yẹn sìn. doctor she was never alone nígbà tí mo rí i pé mo fẹ́ jáde nítorí tiẹ̀ náà dẹ̀ ni ó láwọn ọ̀rìn kan tí mo fẹ́ rìn wípé kí n lọ kí n dẹ̀ sáré lọ kí n dé ni mo ṣe ní pé kọ̀ọ̀rẹ́ ìwà bá mi dúró tì mo dẹ̀ sọ fún yẹn wípé bó bá jẹ́ pé òun máa sùn ni kó o dúró tì ọ̀ǹtì tí n bá padà dé don't leave her alone àbúrò mi ò yẹ ń dọ́kítọ̀ níṣẹ́ ló ń fi ọgbọ́n àrékérekè kan ó ṣàfitìyẹn bọ́ síta. ẹ ara nǹkan tí à ń sọ náà nìyẹn ṣe rí ọ̀rẹ́ ò mọ condition tó wà bẹ́ẹ̀ kò mọ nǹkan tó ń ṣe ẹ̀yin nìkan lè mọ condition tó wà tẹ̀dẹ̀ mọ nǹkan tó ń ṣe ṣé rí bóyá deceive yẹn tó tàn jáde tó bá jẹ́ pé ẹ̀yin lẹ wà nílé pẹ̀lú ẹni kò sọ̀rọ̀ tó lè bá yín sọ tẹ máa fi jáde kúrò lẹ́gbẹ̀ẹ́ ṣé ti understand ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ọba ẹ nídìí láti monitor Máyọ̀wá dáadáa ṣe ti gbọ́ nǹkan tí mo fẹ́ sọ ni. Um, um, um, a máa discharge ẹ̀ ń sìn. discharge. ó ti wá ok. irọ́ <laughs> irọ́ ẹ dókítà ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ á hmm. lọ ibì kankan. a ṣe bó òun náà lẹ́ni pé kí n máa mú bọ ní kiri hmm. ẹ kò burú ọjọ́ mẹ́rin ibi tí kaṣọ dání a máa lo ọjọ́ mẹ́rin yẹn ó máa pé mi báyìí so tó bá ti ń wọ toilet máa máa bá wo tèmi náà bá dẹ̀ fẹ́ lọ sí toilet a máa bá mi wọlé tó bá ti ń wẹ̀ máa máa dúró síbẹ̀ fún ẹ if that is how you want it ṣolóò lọ́rọ̀ gbọ́. kò kò le tó yẹn mọ́ mi Máyọ̀wá eh, as you can see she is fine now um, Máyọ̀wá How are you feeling now? Much better, sir. Much better. Ṣé ti gbọ́? All right, go take care. Má yọ ọmọ mi lẹ́nu ṣùgbọ́n. All right, ẹ kú tọ́jú mà. Ẹ ṣé mo dúpẹ́ dọ́kọ̀. Mo kàn ní kí n wá check on you. Ẹ ṣé mo dúpẹ́ olè ìdí náà ò ní dàrú. Àmín àmín. Ẹ ṣé mo dúpẹ́ o. All right, madam. Ẹ kú tọ́jú wa. Yes, ma. Thank you, sir. Yeah. Ojú ẹ̀ wò kò wo ko ó dàbí pé kí n là ẹ́ ní kò eh? you actually want to kill you want you want to quit on me isn't it isn't it. I won't do that again eh, with all my efforts to them pé bàbá ò sí láyé mọ́ and it's just me and yet you still want to quit on me. Mami, I'm sorry. Salaam alaikum. Ẹlẹ́ wa, ẹlẹ́dẹ́. Àwọn ọmọ yín tó wá rẹ̀ ran. Wọn ò mówó lẹ̀ o. Wọ́n sì ń pọ́ ibà àwọn ń bọ̀ wá kó ètò kù. Bí wọn bá mówó lẹ̀ wọn lè kẹ́ran fá. Bàbá ti sanwó kan sani wọ́n tó kó mi. Bí wọn bá sanwó dé wọn lè kó mọ̀lú kankan mọ́ o. Owó lòwò o bí wọn mówó dé kò sẹ́ran lẹ̀ ẹ ṣeun wọ́n wọ́n pè yín wọ́n pè yín bó ẹ ń bọ̀ dé bó ẹ ń bọ̀ látàárọ̀ ẹ wò wọ́n fún ọ nígbà tó kú lẹ́nu mi fá. bàbá bí ń tà bàbá bí ń tà ìpè bíi tíbò a kí ló dé. nígbà téèyàn bíi mọ́bẹ́jì tó máa rìn lọ látàárọ̀ tó sára bí orí tó fọ́ngi ọwọ́ ah, pé mọ́ fún ọ lépè. ẹ dákun ẹ mọ́ fún ọmọ tèmi lépè o ẹ mọ́ fún ọ lépè kí ló dé Ah, kí ló dé tí ẹ̀yin ò mọ̀ wá ṣègbè fáwọn ọmọ tèmi lójoojúmọ́ fa ah, kàyà àkúrí o ẹ mọ̀ ṣe sùúrù o. mo ṣe sùúrù ṣé wọn bímọ méjì tó ga tó yìí iṣẹ́ ilé wọn àṣe ààrẹ ilé iṣẹ́ ó lọ fárádàrọ̀ ó lọ dé ọ̀sán lọ bí orí tọ́sán-gì ó ṣẹ̀ṣẹ̀ à ń bọ̀. Ah, ń bọ́ iṣẹ́ làwọn ọmọ yìí náà ń ṣe látòórọ̀ fà iṣẹ́ wọn ṣe àkéèmùrè ó lọ odò lọ pọnmi látòórọ̀ ni bí ń tàkẹ́rẹ́ kò sinmi látòórọ̀ iṣẹ́ ilé ní ṣe fa kí ló dé. wo wọ́n bá sòótọ́ ọ̀rọ̀ dé kọ́ sòótọ́ ọ̀rọ̀ ìwọ ṣé wọn ò wúpọ̀ pé kò yé gbá bọ́ọ̀lù mọ́ ìran fúlàní wo lọ́ọ́ ti ń gbá bọ́ọ̀lù lómìn àwọn ọmọ alálùbáríkà ti fúlàní bí wàrà báyìí ó ní wọ́n ń ṣe bọ́ọ̀ bèrè lọ́wọ́ balógun ajíkòbí bọ́ọ̀ bèrè lọ́wọ́ balógun alálọ̀mọ́ wàrà báyìí la fi sọ lálọ́dọ̀ mi. Hmm. Hmm. ẹ̀yin náà nu ẹ̀yin náà lẹ́ mọ́ oúnjẹ kọ́ mọ bá wa fúlàní pààjà rárá. kí ni ìparí lẹ́rìí? Eh, ọ̀rẹ́ ìdè ẹ ẹ mọ yí fúlàní ni bí fúlàní ṣe tó báyìí nísìn àwa là ń darí yín ní nàìjíríà yín nísìn tá à ń darí yà ń ṣe yín bó ṣe wà á ti ń fa àlùbáríkà tẹ̀lé yín ẹ gbára dúró ní kẹ́ ẹ gbára ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ bára wa fúlàní ṣe ẹ lè jẹran kẹ́pẹ́ ta yín bẹ́ẹ̀ yóò bá ṣe náwó ọwọ́ fúlàní gbọ́dọ̀ wà ń bẹ̀ bí ọba tí ìṣọwọ́ fúlàní ń bẹ̀ kò lè sórí rédé wọ́n pe ẹra màálù ta ni ń da màálù fúlàní náà ni ń da màálù abẹ́ẹ̀ mọ́ ni ìwọ gbómi kọ́ tẹ̀lé mi kina buga kwallo ko in kina buga a dinga tafa ma kuma ana ma bakin ta kamar baki a gwagwa on oh, rano abawa ba abawa ba oh, ọmọkùnrin ẹgbẹ́ rẹ. bínta ibo nìwọ náà gbà lọ látòrọ. màmá mi hmm? ẹ má bínú sí èmi ìròyìn ayọ̀ kan ni èmi mú wá fún mú ìròyìn ayọ̀ wá fún mi. bẹ́ẹ̀ ni màmá mi. Ah. You are welcome home. Wow. Yes. <laughs> all this for me? Yes, all of that for you. <laughs> we always want you. We love you. Wow. Thank God you're back home. You are welcome home. <laughs> yes, I will love you. yes, yes, welcome. Oh. <laughs> Thank you, my darling. You're welcome, Thank mommy. Thank you so much. Welcome back, oh. DJ me, welcome, welcome back. Oh. Yes, yes, yes, yes. We, you are welcome. We miss you. We love you. You are welcome. Okay. We love you. We are happy family from the bottom back with you. Let's minister. So oh. you can say you love us too. I love you too. Thank you, darling. Thank you, my darling it's good to have you back home. you are welcome. Mm-hmm. mo fẹ́ kó farabalẹ̀ o. o ṣe ye gan ni mo dúpẹ́ thank you very ah ta ló bẹ ẹ kọ́. àlè hydra ti mi máa da ìbéèrè kan fúnra mi. welcome back home. ẹ eh, welcome back home. Oh, mo ya ilé yẹn ṣubú ẹ yẹn mọ kọlọ dọdọ mẹ́rin. adúpẹ́ lọ́dọ̀ <laughs> thank you very much. ẹ ọkọ mi ṣé o kò fọkàn balẹ̀ o mo fẹ́ kó take care easy o ọkọ mi jọ nítorí Ọlọ́run má pa mọ́ mi lẹ́kùn o mi ò lẹ́gbọ̀n mi mi ní kankan níbò mi o. ah no no mọ́mì mọ́mì no no no no ẹ má kẹ́ ẹ ọlọ́run jẹ́ ká rí ọ̀rọ̀ ẹkún mọ́ nínú ilé ẹ̀dẹ̀ ní sunkún lágbára ọlọ́run ẹ̀dẹ̀ má gbàgbé nǹkan tí dókítà sọ fún yín o ẹ má sunkún bóyá ẹnu ojú yín nù. hell now on to the surprise yes. of the day. yes. <clears throat> DJ Mel. we present to you your love, your baby, your sweetheart, your atroph, your sugar pie, your boo boo, your sugar baby, your baby, your, baby. your moon and only, only. Mr. Leia, all the way from America. <laughs> oh. It's a lie, oh. I don't believe this. Yes, oh. <laughs> well, that's a surprise for you. Um, uh. Leye, hmm? like we spoke yesterday. Oh, there's something we pay or today Niger. First and first, I'll say I'm sorry. Hmm. Maybe no money. Coffee surprise ẹni. But bí mo ṣe gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní mo kàn pé kí ni mo ń dúró ṣe? I mean next available flight to Lagos, you know, mo ní láti wá rí ẹ. Mọ́mí, Thank you so much. God Thank you, darling. You. Thank you, honey. And if you just so Ami, Ami, Ami, Ami. You know, baby, the truth about it is humans in life are set to be responsible as they are given a due autonomy to an effective responsibilities. So will they carried out vividly or effectively. You Ìwọ kọ́ ni life ẹ̀ náà. Ọlọ́run ló fi life yẹn síbẹ̀. Oh. Tó bá dẹ̀ wù ló máa mu tó bá wọn á filẹ̀ síbẹ̀ so why why why you in a rush why would you try to commit suicide for what she didn't mean that. ìyá mi lẹ́nu. it's not good for you mm-hmm. we all love you. Yes, we love you. Yes, yes, yes. Love you. Ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ DJ DJ DJ mi kẹ́jọ lọ́bọ̀. Nothing we bring, nothing we go carry go. Kí ló wá dé? Kàmúlé ààyè tó pín jẹ́mẹ̀. Ọ̀pẹ ni music. Um, no, Ìjẹ̀bú. Ṣebí wọn náà fẹ́ the DJ. Aww. So go play some music for us. Ah, Ọlọ́run o, wọ́n á play DJ. Wá wá. ẹ bá ń gbọ́ndọ̀ yìí gbẹ́ o jàǹgbala jùgbì jùgbì jùgbì jàǹgbala gbogbo ilé lomi rọ́ sí jàǹgbala jùgbì jùgbì jùgbì jàǹgbala ẹ bá ń gbọ́ndọ̀ yìí gbẹ́ o jàǹgbala jùgbì jùgbì jùgbì jàǹgbala. ọmọ níwàrà bínta bínta bínta that says the best wàrà in our community how you doing na. Huh? ìwọ ti pọ̀ jù ṣé gbogbo ìgbà ni o máa ma ṣe èyìnbó ni. it is your beauty it, it, see it is your beauty that doesn't make me to get myself say i want to buy your you gangan. èmi kọ́ ló fẹ́ rà. ẹjọ́ ẹ̀ pọ̀. she don talk to me anyhow. ẹ ẹ fi àbúrò ti ṣe mi sílẹ̀ má gbọ́ àbúrò ti ṣe mi sọ̀rọ̀. it is only you are my in-law if not it is something that i will do just drop it. in-law come and no problem come and sell yourself for me. wọ́n rẹ̀ ilé lẹ́yìn fẹ́ rà. just sell wàrà two hundred for me beauty and your... See, your beauty gone. You don't want me to get myself again. I've never seen Aboki, sorry, the Fulanis that find like this before. I'm only afraid of your father. Because now, if I want to go and do introduction now, they will be beating somebody. You, you want water? I want water, put water. Binta, Binta. Only Thank you very much. Binta, when are you coming to my house now? coming to your house. Yeah. Uh, one thousand years. Because you want to come to my house, you are saying one thousand years. See, let me tell you something. It is my agbo that will later date your idea at last. Binta, Binta. Àǹtí mi, ẹ ṣe gan. Màá ní ọjọ́ sọ pé. Hmm ọ̀nà tí ó wà yìí ọ̀nà tí kàn ṣọlá bẹ́ẹ̀ ni àti mi. a ti kí ẹni kankan. gbé wọn lọ wá kí wọn ta wàrà fún wa. ṣé etí ń dùn yìí ni àbí ẹ gbọ́ pé à ń pe oníwàrà. wọ́n ń bí kó wá ta wàrà fún wa. ṣé ẹ gbọ́ pé à ń pe oníwàrà àbí ṣé àwọn ìyá yín ọkọ yín lé ni. ìyá mi. kí ni ìwọ fẹ́ ṣe má gbàgbé gbogbo ọ̀rọ̀ tí èmi máa ń sọ fún ìwọ pé tí o bá fẹ́ dé ibi gíga kì í ṣe gbogbo ajá tí ó ń gbọ́ òun ni o máa ṣe ti hmm. gbọ́. kò dé ní dáa fún ẹ fún nǹkan tó sọ yẹn ah. máa wo ẹranko lásán yìí fúlàní lásán lásán òun náà ṣe bí èèyàn. so àwa ló ń pè lájà kò dé ní dáa fún ayé ẹ máa sórí ẹ̀kọ́ tí wọ́n kọ́ ẹ lẹ́yìn ẹni la máa kọ́ ẹ. Ah, ẹ jẹ́ kí n rọ́ọ̀rọ̀ lọ. Ah, kàlọ́ kórìí mi bá mi ṣe kí màmá lè jẹun ọmọ ẹ jẹ́ kí n rọ́nà lọ́wọ́ káráyé má pa kádàrádà kórìí mi bá mi ṣe kí bàbá lè jẹun ọmọ kí màmá lè jẹun ọmọ kí bàbá lè jẹun ọmọ kórìí mi bá mi ṣe. Hello, what? <laughs> this is nature. Oh my God, I love it here. <laughs> These people are like living a good life. Ọjọ́ tí wọ́n bá rí jẹ, wọ́n dúpẹ́. Ọjọ́ tí wọ́n ò rí jẹ, wọ́n dúpẹ́, wọ́n gbá kámú. Ah! Kò sí ẹrù kankan tó fẹ́ bá wọn nínú igbó yìí ṣáká lára wọn dá o ẹ̀fọn ò lè jẹ́wọ́ kí wọ́n ní àwọn fẹ́ gba hospital lọ nah i don't think that's possible hmm? wọn ò ní security níbí báyìí náà ah, àmọ́ ìwọ lọ́hùn why tí o ò ṣe crate mi síbí báyìí náà this is good life i mean they're living so happily àwọn èèyàn yìí ti gbá kámú ibi tí orí dá wọn sí náà o. Ah, kámú <laughs> tani ó fẹ́ gbá kámú sínú ìyà torí kò sí cut tí a fẹ́ gbé ọlọ́run lọ ni. ṣé ìran gidi wá ní ìran fúlàní ni tí wọ́n bá fẹ́ kí oríkì fúlàní wá ní àwọn tí wọ́n fẹ́ràn ọ́ ẹran màálù ju ọmọ bíbí inú tiwọn lọ. Hmm. ṣebí ìjàmbá ọkọ̀ kan ló ṣẹlẹ̀ ní ìgboro ní ọjọ́ kan ni wọ́n bá béèrè pé àwọn mélòó ni wọ́n fara pa nínú ìjàmbá ọkọ̀ náà ní ẹnìkan wá dáhùn pé èèyàn mẹ́wàá àti fúlàní méjì òun ni ó fara pa nínú ìjàmbá ọkọ̀ náà ẹ jọ̀ọ́ ẹ dákun ṣé fúlàní ò kí ń ṣe èèyàn ni ìwọ ọlọ́run ṣebí ọgbọ́n kan tí ọmọbìnrin yìí sọ ó ní òun fẹ́ràn ibí báyìí ó ṣe kúkú yí kádàrá wa padà kí èmi bọ́ sí ipò tí òun wà kí òun dẹ̀ bọ́ sí ipò tí tèmi Sure. It's a dream. I Oh, I want to go back to my dream. Can I go back? àmọ́ ìwọ ọlọ́run bí ò bá tiẹ̀ wo ọlá ti tèmi kí o ṣòwò fún wa tiẹ̀ wo ọlá pé ìwọ ló fún Hakeem ní tálẹ́ǹtì orin yìí ayé òde lè mọ̀ pé ó ń kọrin láì sí owó nítorí dandan ni àbúrò mi gbọ́dọ̀ di superstar àṣé mo ti ẹ̀gbàgbé sùn síbí báyìí ni ah, nǹkan tí mò ń sè. ẹ jẹ́ kí rárá lọ kára yẹ má gbá kára rádà kórìí mi bá mi ṣe é eh. é ah. ah bàbá lè jẹun ọmọ. ikú àti lọ́rẹ́ nìkan. ẹ wò tí mo ṣe ń bọ̀ sí mo dé ilé wọn bọ̀ mọ́ mi wọ́n sọ fún mi pé wọn ò sí ilé mo sì bí àwọn kiri lọ. ọ̀rọ̀ ìmọ̀ tí má bọ̀dá lórí yẹn má bọ̀dá. Um, a ní iṣu kan tí a fẹ́ tírìsì láàrin ara wa mi báyìí. ẹ jọ kí làwọn nǹkan tí a máa ń sọ ní gbogbo ìgbà wípé a ò fẹ́ kó máa ṣẹlẹ̀ láàrin wa ní nǹkan tí ò dáa. ẹni ká máa ṣe ìlara ara wa kádẹ yẹn dọ̀tá ara wa náà. ẹ tún ní ká fi ìfẹ́ kan àti ìṣọ̀kan ká fi máa bára wa lò. Yeah, nice one. Ó ṣe wá jẹ́ àwọn nǹkan tá a kálẹ̀ yìí wípé a ò fẹ́ ká máa ṣe. Ó ṣe wá jẹ́ pé òun lọ́wọ́ kan wá mú lókùnkúndùn. Tó sọ di iṣẹ́, tó sọ di nǹkan tó máa máa jí ní gbogbo ìgbà. Ṣadé àti Ìjọkẹ́, ẹ̀yin mo bá sọ̀rọ̀. Kí ni reason tí ẹ fi lọ dènà de Bínta tẹ̀ da ọjà tí wọ́n gbélé lórí tẹ̀ dànù? But coach, mo rò bóyá mo ti explain ọ̀rọ̀ yìí fún yín better tẹ́lẹ̀ náà. You are very stupid. O oh, expect pé kí n believe àbí? kíyàn ṣe wàhálà kó gbé ọjà lọ́mọ ẹ̀ lórí kọ́mọ ní wàá wò pé jẹ́ kí n kiri lọ kí fámìlì mi lè kí fámìlì wa lè jẹun ẹ wá lọ dènà dé ẹ da ọjà ẹ̀ ṣé dandan lọ́ ra ọjà lọ́wọ́ èèyàn ni no ṣé dandan ni is it by force. bó coach tó wáyé pé wà níbi tí sinero yìí ti ṣẹlẹ̀ ni ẹ máa rí bí bíta ṣe ń ṣẹnu ṣàkàṣàkà ìṣe ló kò ń bu wa tó ń sọ̀rọ̀ in fact ó tún sọ pé ajá ni wa. ajá dẹ̀ ni torí pé èèyàn èèyàn tó bá jẹ́ èèyàn tó jẹ́ lọ́rùn ara kò ní hùwà bẹ́ẹ̀ ṣe hùwà yẹn tó bá ajá ni and mò ń pàlàṣẹ ni mi ò dá lábàá náà ẹ̀yin méjèèjì ẹ máa dá five five thousand naira fún Binta. ẹ coach ṣàfẹ́rọ̀ odidi màálù kan fún ni whereas hmm. wàrà tá a dànù kò ju one thousand naira lọ so why. ṣáde ṣáde ṣáde kí ló tí o ṣe máa ń gba ọ̀rọ̀ coach báyìí coach omi nìkan tó ń sọ wọ́n ṣe máa ní ká dá five five thousand naira hmm. bóyá five hundred naira lọ sọ five thousand naira owó òkè nẹ. five thousand owó òkè nẹ ẹ wá fẹ́ dá five thousand naira ẹ̀ five thousand naira nínú kẹ́ ẹ fi klọ́ọ̀bù ilẹ̀ àbí kẹ́ ẹ dá five thousand naira ẹ̀ ṣèkan ní méjèèjì and again ojú tí mo tiẹ̀ wá dì yìí tí mo dì yìí tí mo dì kí n tó la ẹ̀ méjèèjì mi ò fẹ́ rí yín mọ́ ìgbà kí n tó la ojú tí mo dì yìí. coach ẹ jọ. ah coach coach ẹ jà ẹ dákun ẹ má torí títí èmi lé wọn kúrò nínú team ẹ jọ èmi ti kúkú fi owó títí èmi dé fún màmá mi ẹ jọ èmi ò fẹ́ wàhálà kankan ẹ jẹ́ kí wọ́n máa play la ẹ jà mo bẹ̀ yín ni. Ah, ah. coach ẹ jọ bínta ti ń bá wọn bẹ̀bẹ̀ ẹjọ́ wọ́n dẹ̀ ní tí ẹjọ́ bá ti lọ gbélé ní òní pé lórí ìpìlẹ̀ ẹ má bínú coach. Ah, everybody dem bá yín bẹ coach wọn bá yín bẹ coach ẹ dì mọ́ wọn kẹ bẹ̀ wọ́n jàre. it's okay it's okay. àwọn ẹni tó kọ́ I pray for grace oh, and I pray for blessing. Yìnbó lóore pàdé o, we go help my destiny. Yes, I pray for grace and I pray for mercy. Yìnbó lóore pàdé o, we go help my destiny. Ẹ jẹ́ kí n rọ́nà lọ, káráyé má pa. kò sí ohun tó ba àgbà nínú jẹ́ tó bíi kí babaláwo dífá tán kó wá ní pé ọ̀rọ̀ lẹ́yìn ò gbẹ́bọ́ ògbé tutù hmm. olówó ṣeun gbogbo tán ìyẹn ò tiẹ̀ dọ́dọ̀ tiwa rárá olówó tiwa rí nǹkan kan ṣe àròwó wa àrífi rí nǹkan kan rà hmm. kí mo fẹ́ ṣe báyọ̀ lọ́hùn. Mommy. Mom. Ọkọ mi. Ẹ tún ti ń sunkún. Àrárá o. Ẹ <laughs> o máa wọ̀ tí ẹ̀. Èmi mà ti gbà fọlọ́run ọba. Àbí kí ni kí kí ni mo fẹ́ bọ́lọ́run ọba ṣe? Èyí tó bá ti wù wọ́n kí wọ́n wí Olúwa làṣẹ. Ibi tó bá ti wí Elédùmarè náà ni kò ṣe ìrànlọ́wọ́ kò darí ọ̀rọ̀ wa sí ti gbà fún wọn. well mọ́mí mo lálà kan. o yes mom. ah ah irú aláwọ̀. kí n kúrọ tọ́ yẹn ẹjọ́ náà kọ̀ọ̀kan ẹ máa mú èmi náà lọ ẹ jẹ́ kí n máa tẹ̀lé wọn ṣé mo sọ wọn kí ẹ wò mo lè máa máa drive o kí n tún máa ṣe kiri kí n máa máa gbé dédé ẹ kọ́ ti ń pè turn table àbúrò ẹ̀gbọ́ ẹ jẹ́ kájọ máa lọ. dá fún wọn náà jẹ́jẹ́ jíjẹ kó dẹ̀ ònìyàn idol ẹ́. ṣé tèmi bá mú ẹ dání. ẹ. ta ló máa máa ṣí gate fún mọ́mì. Ah, díje mi ẹ dá padà ọlọ́run ìṣọ́ dídì ẹni ẹ jẹ́ kájọ jogbo pọ̀ ẹ jẹ́ kí bẹ́ẹ̀ máa gbé báàgì kí mi máa ṣe kiri kí mi tún máa dá ká dán àbẹ́yẹ tíkítíkítíkítí wá wá wá. ẹ ẹ yé ah, ah, madam yé madam. Hajiya. Now. Ah ah. Oúnjẹ tó ṣe mọ̀dọ̀ fa, ó débẹ̀ gbogbo ẹ̀ ṣe déédé. Bó o ni? Mo lọ ti rówó tán fi ṣe bẹ̀. Hmm. Torí gbà tá à ń de? dé, àfún yín lówó. Torí ẹ̀ ṣe nǹkan tó bí wa nú, àmúwọ́ ọbẹ̀ ẹlẹ̀. Bó o lo ti jẹ́? Ń bọ́ lọ́run jẹ̀dá lọ. Ọlọ́run jù yín lọ. Ń bẹ́yìn ti kẹ́ni yín lẹ̀. Ọlọ́run sì ti ṣe yanu tiẹ̀. Ń bó lọ ti rí yanu tó ń pariwo ifá. Dúró, ṣé kìí ṣe pé ọtí ń tọ̀ lọ́kùnrin? tẹ̀lé àwọn wo. àbóyá àwọn owó wa tá a tọ́jú náà lẹ tún tẹ yọ mú. nbọ mo ti ráyè nbọ mo ti ráyè bíńtà ọmọ mi ọmọ alálùbáríkà òun lọ lọ́hùn lò láti fi ṣe gàárì tíra wa nu ilé ilé mi. bíńtà. bẹ́ẹ̀ ni. nbo ló ti rówó. nbo ni ò ti ní rówó ibo ni ò ti ní rówó fa hmm? ẹ mọ ọranjú mọmọ kọmọ ọmọ lè rè gbá bọ́ọ̀lù kó mọ sóríire kó mọ wọnà àtijẹ àti mu wá fún wa bí eré bọ́ọ̀lù tó lọ rèé gbá lórí pápá ibẹ̀ ló ti gbégbé orí kẹfà tí wọ́n sì fún lówó tàbùà tàbùà. subahánàlá. ìyún la fi dáná ta fi ń jẹun ta fi ń ṣe bí ọlọ́ba látòórọ̀. subahánàlá ìwọ obìnrin ọlọ́run májèlé dé sọ hmm. ọlọ́run májèlé jẹ. májèlé kọ oúnjẹ ọmọ ni o. oúnjẹ ìyàwó nu. oúnjẹ ọmọ ni kò sí ní kòrò mọ́ alẹ́ nu. ṣé kìí ṣe oúnjẹ tí ò pọ̀ lórí mo bí ọmọ tó yẹ kó máa ṣe gàdúrà fẹ́ kó máa ṣe dé wọ́n pẹ́ kó lọ máa kó lè máa gbá bọ́ọ̀lù hmm. bọ́ọ̀lù àlàákà hmm. kó lọ máa gbá bọ́ọ̀lù ọwọ́ hmm. àǹfẹ́ mi nírú oúnjẹ rú ẹ̀jẹ̀ bí n bá wọlé ní ìsìn gbogbo tẹ́sẹ̀ ní kó dànù. ó dẹ mọ́ bínú ọlọ́run ó ṣàfàlágbára yín sùúrù. ní pé kó o bá máa wá fún mi lóúnjẹ oúnjẹ àlàákà kó ní kẹ́mi ọmọ. ẹ lẹ́ o ẹ kú iṣẹ́ o sẹmiu ẹ kú afẹ́rẹ́ ẹ kú dé àsìkò yìí kó àtúrọ̀ tọwọ́ ń yá ẹ ǹlẹ́ mo wà ń gbòòrò ni n bá gbọ́ wọn ni wọ́n ṣe ìdíje kan pẹ̀lú bá sì gbégbá orókè ńbẹ wọ́n fi lówó tabua ó bọ́nu ọlá ó bọ́nu yìí òun ló mọ̀ à wọ́n ní ìdíje orin ni n bá wọ pé gbogbo àwọn ọmọ ọmọ mọ̀ ń lu ìkòsí tó kọrin nù wọn àfàkìm ah ọlọ́run fọmọ lẹ́bùn pọ̀ kó tó lanu bẹ́ẹ̀ orin ti ń bọ́ ni ah ìkọrin ìkọrin ìkọrin ìkọrin bá ní kí n wá fún un kó wọn lọ sórí ilé ńbẹ́ o kó ba lè bọ́ sáyé kó náà dàbí àwọn Davido tí wọ́n kọ́ tí wọ́n tọmọ takasufe ní ma báǹkì o. tọ́lọ́ gbà náà dùn ọ ṣé jóná ṣé wọ́n fẹ́ kọ́ lọ́wọ́ àlákàrẹ́ ni orí mi lórí ìjòkóde ọwọ́ àmúwe bọ̀ fà á ọ̀múwe fún ìwé kíni ìwé orin ìwé ọ̀là olóríire mo mọ̀ ọ́ sí o bọ́ọ̀ bá fẹ́ mo kọ́ lẹ̀ ní orí ibú tó wà lẹ́ bọ́ọ̀ bá fẹ́ pínlú ẹ̀ ìwé gbẹ̀kọ́ kú bẹ́ẹ̀ kẹ́ wo kẹ́ mọ́. sọ ah, fẹ́ sórí ibú. bọ́ bá tiẹ̀ tó bá kú lẹ́fẹ̀ẹ́ mú kan náà ẹ mọ̀ bá yí ọmọdé rán yóò. wo ìwọ ọmọbìnrin mo fún ọ lépè mo fún ọ lépè o pẹ̀lú gbogbo òtí àtọ́rí ibú tó ń ṣe kiri ifá mo fún ọ lépè. ṣé ìwọ ọmọbìnrin ọfẹ́ sọ̀rọ̀ mi dé bí ejò tó kọjá lórí àfọlọ́fá tí ò wá nípa kankan mo bí ọmọ méjì màálù kúnlẹ̀ kọ́mọ tiẹ̀ músẹ́ mi kínú rẹ̀ ó máa dùn ọ ní kò ní rí bẹ́ẹ̀. Ọ ń wá wàhálà fa ọ̀ ń wá wàhálà. bàbá binta ẹ rí pípọ̀ ojú mi o wàhálà ẹ rí pípọ̀ ojú mi fa kí ló dé ganan a ṣé nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mẹ́wàá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ṣé nǹkan mi ni mẹ́wàá ẹ dákun ṣé dandan ni kó jẹ́ wípé òwú tí gbọ̀n ọ̀ràn ni ṣé dandan ni kí ló dé ẹ jẹ́ káwọn ọmọ yìí kí wọ́n lọ kí wọ́n lọ kó oríire wálé kí wọ́n lọ kó èrèkó wálé. ṣé oríire fúlàní ìdí màálù lọ́wọ́ o ibẹ̀ ni gbogbo wọn ti ń so oríire tí wọ́n ti ń sàlùbáríkà kọ́kọ́ mú àwọn olóṣèlú tí ń sòṣèlú lọ́wọ́ àìmọye ọmọ wọn tí wọ́n fi sípò ní ìsìn ṣé wọn ò sóríire ńbẹ̀ ṣé gbogbo wọn ò sóríire ọwọ́ àwọn màálù wà ńlẹ̀ kọ́ jẹ́ káwọn ọmọ mi kópa kí wọ́n da màálù kóbìnrin ọ̀dà wàrà kálùbáríkà wọ̀lú ọ̀pẹ́ kí wọ́n lè máa gbá bọ́ọ̀lù ọ̀pẹ́ kí wọ́n lè máa kọrin. ẹ wò ṣe fẹ́ gbọ́ àwọn ọmọ tèmi ò lè dá màálù wọn ò dá màálù ẹ jẹ́ kí wọ́n lọ rẹ̀ gbòòrò kọ́ lọ rẹ̀ sórí rẹ̀ wá kí ló dé fa. Ah! bari in tambaye ki da Allah tambaye da ke in akim kuma zai waka wakan kirki kama za a ce wakan Muhammad Chata shi kenan ga wakan kirki kuma ba wakan kirki za a dinga ce ba komai ba komai a cikin waka wani irin waka kenan da wakan da bindo komai ana kira sa tab tambaya ala ke. har yanzu kenan dole ne. dole ne ok tí wọn bá sọ pé nísìnyí tọpẹ ọkọrin wọn náà ò lórí táwọn barista ń kọ bá. tó o rò pé orin nígbà tí wọ́n tún lọ tán orin sì ń rìn irú àwọn orin la fẹ́ kì í sọrin téèyàn gbọdọ̀ gbọ́ láàárọ̀ mọ́ndé tí ọba fẹ́ tí ọjọ́ lòun lọ tajà àlùbáríkà bá sórí orin lọ́fẹ́ kọ́mọ̀ mi ọmọ kọ wo mo ti sọ fún ọ mo kó àpótí méjì ilẹ̀ ni o ìkan èpè lókùnrin rẹ̀ bám èpè wà ń sámú ìkan àdúrà tàlùbáríkà ni ìtọ́ bá fẹ́ káwọn ọmọ rẹ̀ nú méjèèjì wo àyè sì gbà mí mo lè níyàwó tó hmm. bá jó ti mọ̀ sọ fún yín ní tẹ́ mọ̀ sọ gidi orí ibú ẹ mọ̀ sagídí ìwèrè ẹ ẹ mọ̀ kọrin mọ́lẹ̀ kiri bí àwọn màálù tẹ̀ ń kó kiri. ní orúkọ Jésù àmín ọba tó pọ̀ ní ipá àti agbára kábíyèsí bàbá àní gbogbo májẹ̀mú ikú nínú ilé yìí ọ̀run fagilé. Àmì o Jésù Kristi. ìyá wa a rí kà nínú ìwé mímọ́ pé Ọlọ́run rán wòlíì Àìsáyà. sí ọba ẹsikáyà yí pé kí ó lọ sọ fún yí pé kó máa palẹ̀ ilé rẹ̀ mọ́ pọ́jọ́ ikú rẹ̀ ti kù sí dẹ̀dẹ̀ kí lọ́ba ẹsikáyà ṣe ó kúnlẹ̀ lórí ẹsẹ̀ méjèèjì ó ké pe ọlọ́run ọ̀gá ògo ó sì rèkú sí ọlọ́run lọ́rùn <laughs> ǹjẹ́ kí wòlíì àìsáyà tó jáde kúrò nínú ilé rẹ̀ ọlọ́run sọ fún wípé padà lọ sọ fún ọba ẹsikáyà wípé mo ti fi fifteen years kún ọjọ́ orí rẹ̀ ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ gbogbo májẹ̀mú ikú nínú ilé yìí tí mo bá jẹ́ wòlíì ọlọ́run ọ̀run fagilé. àmì jésù. Ah, gbogbo májẹ̀mú ikú lórí ẹnì kọ̀ọ̀kan nínú ilé ọ̀run fagilé. àmì o jésù. so shall it be. amen. jésù kristi agbára wa. àmì àmì àmì lórúkọ jésù hallelujah. hallelujah hallelujah hallelujah. ṣe rí omi bẹ́ẹ̀ ni sá ẹgbẹ́ fún kó máa mú lóòrèkóòrè nípa agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ikú ti yẹ lórí ọmọ yín. pásítọ̀ ṣe ní. kò sóhun tọ́lọ́run ò lè ṣe ajípọ̀jọ́ kúdà lọ́lọ́run ọ̀gá ògùn. alàgbà ṣe rí omi tẹ gbé wáyé ó dàbí ìgbà tó yẹ pé candy waste of time ni ah. kò ní gùn hmm. gbogbo èyí tí mò ń gbé fún tí mo rò pé mo ń dànù ni ó máa tún dànù ní kó tó di pé mo rí kódà pàápàá ó ti sọ fún mi wípé òun ò tẹ̀ rí i mọ́nú ilé rárá yes mi ì máa mú ibi tó ti rí gbogbo ẹ̀ mi ì mú ibi tóun ti rí títí ẹ̀ yé torí bá a ṣe wà nínú fámìlì wa nínú e, agboolé kristẹni ni wọ́n ti wò wá dàgbà ibẹ̀ ni wọ́n ti tọ́ kódà bíbélì mímọ́ ni wọ́n fi tọ́ wa dàgbà bẹ́ẹ̀ náà ni mo dẹ̀ ṣe fi tọ́ òun ṣé bí mo ṣe wà yẹn kò rí rẹ̀ mọ́ o kódà kòrò fún ẹ̀ ló dàbí ìgbà táwọn wò ẹ̀mí ò sí nílé ìmọ̀ rárá tá a bá ti sọ̀rọ̀ omi àdúrà tàbí tá a sọ̀rọ̀ àdúrà á dàbí ìgbà tó kó bóyá nǹkan mi là á sọ létí ẹ̀yìn. madam this is very strange ṣùgbọ́n ẹ má jẹ́ ká sinmi àdúrà alárekereke ni iṣu. I know. I know. <laughs> Devil is a liar. Is a liar. Only pray without ceasing. Bẹ́ẹ̀ni. Ẹ wo ẹ má jẹ́ ká fi àdúrà sílẹ̀ o. O ti yé mi. Èṣù ń gbógun o. Bẹ́ẹ̀ni. Èṣù ń gbógun ṣẹ́rọ mi. Ẹ make sure pé o mú. Ok. Lágbára Ọlọ́run tí mo sìn. <laughs> a kò ní fojú sunkún ẹni tó ní. àmín jésù kristi. madam omi yìí ṣe pàtàkì. ẹ máa wógbó tí màá fi máa fún torí tí n bá ní kó mú kò ní mú bọ̀tẹ̀ mi á dọ́gbọ́n sí i mọ̀ tí màá ṣe. ẹ jẹ́ kó mú o. mọ̀ tí màá ṣe. ó wà very very important. ó ti yé mi. a ní fojú sunkún lóyún. àmín jésù kristi ẹ fọkàn balẹ̀ Ọlọ́run ti parí iṣẹ́ Ọlọ́run ti parí iṣẹ́ ẹ jẹ́ kí mi wá máa tẹ̀síwájú torí ìwé tí kò lẹ́sẹ̀ alájọ ẹ ṣe gan ni thank you for calling sir ẹ ṣe mo dúpẹ́. Ṣẹ́miu Ṣẹ́miu Ṣẹ́miu. Yes, I pray for grace. Sẹ́míù Sẹ́míù Sẹ́míù Sẹ́míù Sẹ́míù. orí mi bá mi Ṣẹ́míò Ṣẹ́míò Ṣẹ́míò. ṣé ò sí o ṣé ò sí. jọ Ṣẹ́míò. Eh, ṣé ò sí o. Ṣẹ́míò ah, gbogbo nǹkan tí ìwọ àti bàbá títí mi ń sọ lẹ́ẹ̀kan òun ni mò ń gbọ́. Ah, mi ò kí mi ti sọ̀rọ̀ dáná ah, mo mọ̀ pé mo ṣe rẹ̀ mo atọ́nà wọ́rọ̀ ni o nígbà mo ní kan tí ó ṣe ní láǹfààní wá sọ fún yín bàbá rẹ kò sí kò sára tí wọn ò fi mí dá kò sọ tí wọn sọ sí mi tán wọn sọ ni pé wọn ní báwọn bá mọ ìyá mi àwọn pé ìyá wọn fẹjọ́ mi sùn pé mi ní ìrìn àrè lẹ́sẹ̀ ọ̀rọ̀ ń pọ̀ o ọ̀rọ̀ ń pọ̀ o. wọ́n má bínú wọ́n hm? bínú gidi gan ni sórí bàbá àti tèmi hmm. ibi tí wọ́n sọ ọ̀rọ̀ sí yẹn hmm. ibẹ̀ òun ló tọ́ sí. màá pọ̀ wíbẹ̀ o ń pọ̀ wíbẹ̀ o ń pọ̀ sọ bẹ́ẹ̀ o. ìwé náà dà. ìwé èwo èmi ti jùwé gbò èmi ti sọ̀wé nù. ah ngbà mọ̀ ń bọ̀ wọ́n sì sọ̀rọ̀ burúkú sí mi ṣé wọn mú ìwé lọ́dún kan mọ́ ọlọ́run létí ọ̀rọ̀ burúkú tí bàbá rẹ sọ sí mi ni afẹ́fẹ́ kan ló gbé ó ti gbé ẹ̀yin mọ bí ó gbèrè gan lọ èmi sọ wẹ́nu mi ìmúwèé dání mọ́. ó dà ibo ló sọ sí. bó ni ti mọ̀ yín o ẹ mọ̀ àmì mo ti mọ̀ bọ́ sí àkànfilẹ̀ bá nu afẹ́fẹ́ la afẹ́fẹ́ gbé e lọ mọ bí ọ̀nà náà ni ọwọ́ àbọ̀bá lè wá gbogbo eh, ayin lọ́ọ̀rì èmi ti sọ wẹ́nu òun ni mo mú ìwé kiri ìwé tó mú mi gbọ́rọ̀ ní òtún mọ́ mú káàkiri ó ti ìgboro wọn èsè o kí wọ́n pè kọ́sọ́ra sẹ́ńtà wọn èsè wọ́n pàdé sí. ìgboro lọ́hùn ni. ìgboro wọn èsè ìgboro ah. lọ́hùn èsè kì í ṣe inú abayín bíbá yín. ó jìn. ọmọ mọ náà jẹ tètè wá sọ fún yín mọ́mọ́ kọ́ jìn ọmọ nígbà mọ́rin tí ó ṣe ń láǹfààní kò sí sẹ́ni mọ̀mọ́ tí ń kọrin ah, ẹnìkan wọ kọlà yóò sóríire yóò lálùyọ o ìwọ nìkan náà tó ti jọ́ rẹ mọ̀ kábúrò rẹ̀ ń kọrin kí n sọ fún yín pé kábúrò wa lọ sóríire tààrà tààrà mo débẹ̀ tán ọ̀rọ̀ burúkú mo wá fi tí kó. a ní o mọ bínú ìgbà wo ni wọn máa ṣe sóòun kò lè pẹ́ mẹ́rin lẹ́mà bí nǹkan kan mú kò lè pẹ́ mọ́tò yẹn sí. ìwọ aṣa jẹ́ kí èmi mọ̀ ìgbà tí wọ́n fẹ́ ṣe sùn. ẹ ń jọmọ ń jọmọ ń sọ fún ọ ń sọ fún àmọ́ ọ̀rọ̀ bàbá rẹ ń pọ̀ ọ̀rẹ́ ń pọ̀ ẹ mo ti gbọ́ wọn bínú wọn bínú ọtí lọnu ọmọ padà lé ọmọ lọ lọnu mm. lílọ lọlọ ọlọ lọnu kò tí ẹ bí kò dùn mí ọkọ ká nǹkan mọ́ra ah. ẹ làwọn díẹ̀. Ah. má sọ bẹ́ẹ̀ o bàbá ti tèmi yóò pa ọ́ ah. ṣọmọ pé bàbá tèmi ó ní agídí púpọ̀ pọ̀ ní agídí ti bàbá mi. ṣé bàbá bàbá rẹ wá jẹ́ bí apààyàn bàbá rẹ níbọn ni. ìmọ̀ o. apààyàn bàbá rẹ ni. wo sẹ́mi jẹ́ kí n máa lọ sílé. ìwọ bàbá rẹ kọ́ ni ó fẹ́ o àwa bọ́sì inú la fi ọlá ta o tọ́ ọmọ lólóyè ní bàbá rẹ ó ti rìnrìn àjò lọ́kì ká ọmọ lé ìwà náà wo iná iná iná dáadáa iná bí ó kù ní wọ ọwọ́ mi ó bọ̀ kí abẹ́ ọ̀nà làgbà ọ̀lẹ́ sẹ́ dára. ìbáde yìí dídà àwòyà. èmi gan ò lè dúró kí ìwọ àbúrò ti èmi akeem kí o ti superstar. ìmọ̀ fi èèyàn gangan ní ní ìgbà yìí. èmi náà tiẹ̀ ní èdúró àǹtí mi. akeem ń bí ọ̀sẹ̀ tí ń bọ̀ ni ibi tí ìwọ ti sọ pé ìwọ ti fẹ́ kọrin. bẹ́ẹ̀ ni màá mi. kò burú ọlọ́run sọ àdùgbà lọ. àmín màá mi. akeem. ó mọ̀ mi. ẹ̀ẹ́ ìwọ nìkan ló dá lọ. èmi ò lè rí orin kọ tí àǹtí mi ò bá ti sí níbẹ̀. ìwọ ò lè rorin kọ tí ẹ̀gbọ́n tí ó bá tẹ̀lé ọ lọ. mi ò lè rorin kọ. ṣé ẹ̀gbọ́n tiẹ̀ ni wọ́n fẹ́ fi kọrin lọ́hùn. mi ò lọ mi ò lè dá kọrin tí mi gbúdọ̀ wà níbẹ̀ tí bá fẹ́ rorin kọ. kí ẹ̀yin méjèèjì kúrò lákàtà mi lọ sí tí èmi kò mọ̀ rárá o èmi ò lè ṣogun o ẹ̀yin méjèèjì ò ní lè lọ papọ̀ ìwọ nìkan ló dà lọ bí tó ti fẹ́ kọrin. akeem ìkan ló máa fọwọ́ mú ọ nínú kí ìwọ dá lọ tàbí kí ẹ̀yin méjèèjì kẹ́ má lọ rárá bánà so máa sálà mi ò fẹ́ wàhálà bàbá yín o. mi ò lọ. o ò lọ. ẹ ó dáa A jẹ́ pé ẹ̀yin méjèèjì ò ní bí ìrèmọ́ ni. màmá mi hmm? ṣé kò gbóná jù. Ah, ó gbóná mo ń mu mọ́ra ni. Hmm. ẹ lọ mọ́nu. àmọ́ kí ló dé tí ẹ̀yin náà ò fẹ́ kí èmi tẹ̀lé Akímù lọ. Ah, kí ló dé tí ẹ̀yin méjèèjì yóò fi lọ. ẹsẹ̀ mi á ti jiná. ẹ jẹ́ ká pààrọ̀ ẹsẹ̀ sẹ́gbẹ́ kan bàbá tìyín kọ́ mo ní bàbá tẹ̀yin méjèèjì ń kọ́ tí ìkankan nu yín bá jáde ẹ mọ dúró wàhálà tí bàbá tìyín máa ń bà mí fà ká túnṣe wá sọ ẹ̀yin méjèèjì bánà sọ́mọ́sálà. So ẹ fi adé tì èmi dé mi lórí mi ò fẹ́ wàhálà bàbá yín. ẹ̀yin náà ṣáà mọ̀ bí bàbá yín ṣe máa ń fún mi ní wàhálà ẹ bàbá yín ò kí ń fẹ́ kẹ̀yin méjèèjì ó jáde rárá kò fẹ́ kí kankan nu yín ó jáde rárá kò sí ẹni tí ó lọ bì kankan nu yín. Ah, màmá mi ó máa lọ màá bá sẹ́mi sọ̀rọ̀ kí ó bá mi tẹ̀lé e lọ àbí Akeem ṣé kí n bá sẹ́mi sọ̀rọ̀ kí ó tẹ̀lé ìwọ lọ kí bàbá lè jẹun ọmọ kí màmá lè jẹun ọmọ eh, kórí mi bá mi ṣe. Eh, eh, ẹ jẹ́ kí n rán ara. àǹtí ah, ẹ ìdẹjọ nítorí Ọlọ́run ẹ wo tìlúkúlẹ àbíàmọ nítorí Ọlọ́run ṣé bẹ́ẹ̀ jọ wà ń bẹ pẹ̀lú dókítà àtọmọ mi ni. bẹ́ẹ̀ni ma, kò sí much problem tí wọn bá ti bọ síta àti wọn máa wá àtẹǹtì yẹn. I know that wọ́n máa attend sí mi but what I am asking you because kò ṣe pé bóyá o ṣẹ̀ṣẹ̀ rí mi o mi dáadáa I am asking you kí ni state ọmọ mi right now because you were there òun ni mò ń béèrè I need you to give me an information. ẹ calm down ma mi le answer stage one for now àwọn náà ló máa wá dá yín lórí. I am not going to calm we are talking about my daughter how can you tell me to calm down calm down for what you have to tell me exactly the situation. Okay, o oh, need láti sáré bá mi pé doctor you have to give me an information because o ṣẹ̀ṣẹ̀ máa rí bíbí ẹ̀dọ̀jọ́. Uh, okay. Uh-huh. No, you can go. Okay, Doctor. Yes. Doctor. Madam. Doctor. Yeah, sit down. Ìtọ́bí ẹ̀mí ló lẹ fi pé mo pè yín Me, Mi bother bọ́dà láti kà but uh, the fact is still remain that a joke. Kí n jókòó? Irú ìjókòó ni kí n jókòó doctor? In that critical situation to mommy wà leni kí n jókòó jókòó ti báwo doctor? Mọ́mí Máyọ̀wá if you insist me, ò ní sọ nǹkan tí mo fẹ́ sọ fún yín o. You to calm down. Ẹ ní láti ṣe sùúrù. Um, Ọlọ́run ní jẹ́ kí a jẹ̀bi lórí ọmọ but um, as it is condition Mayowa ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ bó ṣe wà yẹn ó ti wà ní final stage of cancer. I don't understand you. You hear me clearly? No, I'm thinking you should rephrase yourself. Because we are talking about my own daughter. Yes, Mayowa tó dẹ̀ jẹ́ pé ẹ̀yin lẹ ń bá mi wò so how can you say how can you even say it wípé o ti wà ní final stage of, of cancer how am I supposed to bear that I, I, excuse me I, you, you have to rephrase and tell me a better news because I am not going to accept it from you that that is the final stage it can be the final stage it, it, no no it, it, it, cannot be the final stage. I understand you mọ́mí máa yọ̀ wá àbí àmọ́ nìyí and at the same time I am your family doctor èmi ni mo ti wà ní in charge ọmọ yìí láti bẹ̀rẹ̀ tí mò ń treat ẹ̀ you know that now tí condition ẹ dẹ̀ ti wá critical yìí mi ò lè fi dúdú pè funfun fún yín ṣe you understand all we need to do now is to give her hospice care. màmá lè yan fanda kí má yan fanda kí gbogbo wa yan fanda. They may live as fully and comfortable as possible. No, no, no, no, no, no, no, no, no, I can't. No. Leia. Keep reading. No way. No, no, no. They come on. No. Okay. I'll help you. Baby, baby, no do No, no, she, no, no, no. Hey, let me help you. No. Give me the food. Uh, hospice, care, philosophy accept death as the final stage of life. It treats the person rather than the disease and manages the symptoms so that the person's last days may be spent with dignity and quality, surrounded by their family and loved ones. Ìtorí yìí ni wọ́n ṣe wá sílé láti ìlú òyìnbó. Gbogbo yín wá ń ṣe ẹ̀yẹ kẹyìn fún mi. <sighs> Lẹ́yìn go. I have my date already. No, don't, don't be like this. I, I know, I know, but, but anything can still happen. Nothing can anything happen. Anything can still happen. Nothing. Don't be like this. Nothing. Fight it, please. kalẹ̀ òun náà kàn ní kó o bọ́ wọ́n mọ̀ pé ó wà nílẹ̀ gan-an ọkùnrin la kọ. tọ́ ó yá ẹ wá tètè máa lọ. Hakeem irú aṣọ wo ni ìwọ wọ̀ yìí aṣọ tí èmi rà fún ìwọ ń kọ́. èmi ò sì tán láti wọ aṣọ kankan tí ẹ bá dẹ̀ ní dìdọ̀dìdọ̀ kémi lọ wọ̀ mi ò ní lọ mọ́ ọ. Ah. òun yọ̀ gidi gan-an ah, táwọn kó wa lọ sórí eré bí ń lọ bọ́bá ní ọwọ́ sọ̀rọ̀ ní lọ́mọ́ ah, ah. ọ̀hún gbèrò lè rí o kí wọ́n lọ sórí kó tó mọ̀ yín bọ́ pé kó ọwọ́ sọ gidi kó jẹyàn kí wọ́n náà darapọ̀ máwọn èèyàn aláwọ̀ rí ah, ọ̀dà o mọ́mọ́ jọ pààrọ̀ kan yájọ mọ́ lọ báyìí o àrọ̀rà sílẹ̀ o. Eh, eh. mo wọ̀ lọ bá wọn ẹni tí kò kúkú ní nǹkan ṣe ni hmm. àmọ́ ṣẹ́mi ò já tí ó bá ti kan orin tán bá mi mú kó máa padà bọ̀ ní ilé kí adùn ìgboro má wọ orí ẹ lọ. adùn ìgboro kọ̀ọ̀kan kò lè wọ orí mi nítorí bí èmi tiẹ̀ ṣe ń lọ ẹ̀ èmi rò pé mi ò ní rí orin kan níbi tí mò ń lọ nítorí pé ẹ tẹ̀lé mi. Hakeem fi ọkọ̀ ara títí ẹ balẹ̀ hm? ṣe mí wà pẹ̀lú ẹ èmi náà sì wà pẹ̀lú ẹ ní àdúrà nígbà ṣó ti gbọ́ ẹ mọ̀ wá gbàgbé pé ìwọ ni ọba àwọn akọrin olórin tí ó bá fẹ́ fi ara wé ìwọ àbúrò títí èmi akeem <gasps> ó ní láti ṣe ọ̀pọ̀lọpọ̀ àìsùn gan ni hmm? lílọ tí ìwọ wá ń lọ yìí ò ń bọ́ sínú ògo tìẹ ni èmi àǹtí rẹ bí ń tà ìwọ̀n fi yọgàn láàrin àwọn ọ̀rẹ́ títí èmi àti ní ìgà wa ń bì báyìí ọ̀dà hmm? náà gbà owó mọ́tò rèé mo ló ọkọ̀ lọ́wọ́ wa wọ́n sì yọnu mi. jẹ́ ń ṣàfún díẹ̀ fẹ́mi ó ṣe gan ni ó ṣe gan ni púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ tiẹ̀. yá mo lọ gbogbo àdúrà tọgbà náà ṣe mo la mm. yá sì mo lọ ọkọ lọkọ tọkọ. ẹjọ ṣe mi gbá mi mójútó. láti ibi náà ni mójútó náà ni. ó ṣe gan ni sọ pé láti hàn yín ló tọ́jú rẹ lọ. ó ṣe gan ni ọmọ ọkọ̀ gbàdúrà bá ti ń lọ ni o ó kúrò ní kọlọ́n. yóò wà. yá akọrin ah, mo fẹ́ sọ. jẹ́jẹ́ ni kẹ́ ṣe mo fàdúrà sí wa ìwọ náà mo kọrin lọ kọ́ mo gbáradì ó rí mi bà mí ṣe ó rí mi bà mí ṣe ó rí wa bà wá ṣe. káráyé má pa kádàrádà orí mi bá mi ṣe kí bàbá lè jẹun ọmọ kí màmá lè jẹun ọmọ kí bàbá lè jẹun ọmọ ọgbọ́n rí mi ni ó sì kọjá lọ fìrí bàbá ẹ̀pọ̀ rí èèyàn mo wá ti ń bọ̀ mo lọ wo ọ̀rẹ́ mi kan sàlẹ̀ ni níbẹ̀ mo lọ. Ah. ọ̀yẹ́ kan mọ́ rin inú òrùn ọ̀yẹ́ kan mọ́ rin inú òrùn ẹwà rẹ ọgbẹ́ ìwà tó mọ́ rin inú òrùn ẹwà tó tutù lọ́rùn fún ọ ọmọ wa bi tó tutù mí ní bí ọ̀kọ́ lọ́ni o hmm. yé ni inú òrùn. ẹnu ẹ dùn ah, ọ̀rọ̀ ẹnu rẹ dùn kọ́ ọmọ ọmọ fúnra rẹ ṣe ìṣòro mọ́ ní ara rẹ la. Ah, bọ́lúwa dà sábúrò ẹ ni. kì í sábúrò mi tara àwọn ọmọ tí wọ́n bá ṣeré ní ìgà fúlàní bẹ́ẹ̀ ni kì sábúrò mi bí abo náà ló jẹ́ sí mi ẹ̀ ń fẹ́ mu lọ́bì kan ni mọ́ bọ̀ o mọ́ bọ̀ kọ́ dúró ọ̀rẹ́ mi àti àṣà ń sọ àṣọ mi bọ́rọ̀ ọyìn mi bọ́rọ̀ àríbi forí ẹ̀ tì. ṣé bíbì kan ló ń lọ sìn máa lọ bí tán lọ tó bá ti padà bọ̀ a ríra. Ah, ọlọ́mọ jẹ́ ńlá lọ dé ń bo ah. ìjọ bá ti ríbi níbí wọlé ìjọ mo ti ń bọ sọ hmm. ọ̀rẹ́ rẹ̀ rí hmm. ẹ̀rí ní bẹ́lẹ́ nù rẹ̀ yìí jẹ́ àṣọ gbogbo ẹ̀rẹ́ nìkan yanjú rẹ̀ lẹ́nìí oyè ọmọ tó ṣe ìwọ dúró mọ̀ ń bọ̀ já tẹ̀sẹ̀ gẹ̀mí ọ̀gá sọ̀rọ̀ ọmọ mi mi sọ wájú lábàtà ló bá mi ṣe kí bàbá lè jẹ wọn mọ́ kí màmá lè jẹun ọmọ eh, okay now okay now thank you thank you thank you thank you everybody dj may thank you dj may dj may oh ó tún fún thank you thank you thank you dj yeah yeah What is sọ fún yín pé lálẹ́ yìí a tó ṣe anything rárá ẹ ti bá kọ́kọ́ pè fún yín MC Ẹnufẹlẹ. Ó yà bílẹ̀. Ẹnufẹlẹ. Ọmọ kan disappoint me, young girl disappointment o. Ọmọ kan disappoint me. Ẹyin èèyàn mi. Èmi MC Ẹnufẹlẹ rè o. Good afternoon o. Èmi àti ọ̀rẹ́ mi kan la bá jáde lọ́sàn-án ọjọ́ kan o. Ó ní pẹ́pẹ́ sí òun máa mu sóbò. So mo ní àṣọ́bò wà ní ẹ̀gbẹ́ síríìtì wa lábúlé ẹ̀gbà ló bá bọ́ síbẹ̀ ló ní ìyá ìyá ní ẹ̀ ṣé bó máa ra àṣọ́bò ni wàá dẹ̀ mọ̀ wọlé ó ní rárá o pẹ́pẹ́sẹ̀ òun máa kọ́kọ́ béèrè ìbéèrè kan ẹni kí ni ìbéèrè ọ̀hún ó ní màmá ṣọ́bò yín tutù màmá ṣọ́bò yín tutù ẹ dákun ìbéèrè tó béèrè rẹ o ló bá dèrò ọsibítù kátó wíwá tó fọ ọ̀rẹ́ mi yìí bẹ́ẹ̀ bá rí ẹ lè dámọ̀ bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì mo bá tún mọ́rẹ̀ mi kan àjọ ń lọ làbáwọ̀ mọ́tò eh, láti ojú ẹlẹ́gbà à ń lọ sí abúlé ẹ̀gbà ńgbà yìí a máa dẹnu mọ́tò yìí àwọn ọkùnrin pọ̀ lọ sú ọ̀rẹ́ mi ìbá ní òun máa dára o mo ní àrà kí ló fẹ́ dá ló bá mú fóònù rẹ̀ ló bá mú sétí ló ní òun máa wo àrà tí àwọn ọkùnrin máa dá nínú mọ́tò ló bá mú fóònù ló bá mú sétí ló ní ẹ ló máa dìá n ò ní lè wá sọ́dọ̀ rẹ mọ́ o torí pé ọkọ rẹ ó wà lẹ́gbẹ̀ẹ́ mi o nínú mọ́tò yìí eré ìní kò ní í ṣeé ṣe màá tún padà máa rí ẹ máa ìdí aṣọ ti gbọ́ a máa tún máa ṣeré lọ́jọ́ mi bọ́lọ́hún bá ní ká tún pàdé o. kó tó sọ pé ká tún pàdé ah, àti dírẹ́fà tí ń wọkọ̀ àti kọ̀ǹdọ̀tọ̀ àti gbogbo èrò inú mọ́tò náà bá ká bára ọkùnrin yìí wọ́n máa lù bá dèrò ogbóbì o ló dèrò ogbóbì ẹ pàtẹ́wọ́ fún mi ni. Give it up for MC Anubele. bó ṣe máa ń ṣe káàkiri nìyẹn o tó máa crack àwọn èèyàn ó ẹ ti rí báyẹn MC Anubele. Oya DJ May, that is DJ May, give it to them. Oya DJ May. DJ May ó ṣì bínú thank you thank you thank you thank you thank you DJ May mo ti sọ pé níbí lẹ́nìí ẹ̀ tí ì rí nkankan ẹni tí mo tún fẹ́ pè báyìí tó bá fẹ́ kọrin yìí ìzáìdá kórin yẹn gbé ẹ lọ síbo kó gbé ẹ lọ sí heaven àbí kórin yẹn gbé ẹ lọ kó gbé ẹ lọ air fire ìwọ ló mọ ibi tí yóò máa gbé ẹ lọ́nu méjèèjì o so as it is now ẹ jẹ́ kó máa yé yín bá ṣe wà á sìn màá wá pè tí n bá ti pè mo fẹ́ kẹ́ pàtẹ́wọ́ fún kẹ́ wá gbọ́ orin aládùn tó máa kọ fún yín help me welcome Akeem all the way from Iga let's do that together. oya filẹ̀. kásán orúkọ mi ni Akeem láti Iga òní ni àkọ́kọ́ mi ní ìlú yìí láti kọrin níwájú ènìyàn tó pọ̀ tó ilé orin tí mo fẹ́ kọ náà kẹ́ bá mi gbà á bẹ́ẹ̀ o. ìyàwó alárédè búrẹ́ lójú bí falérè má fi mí lẹ̀ lọ bá délé tẹ̀lé mi lọ jẹ́ kárẹ̀lẹ̀. akímù kòkòlò tó bá dàgbà gbéyàwó. akínmú kòkòlò tó bá dàgbà gbéyàwó ìyàwó alárédè búrẹ̀ lójú bí falérè má fi mí lẹ̀ lọ bá délé tẹ̀lé mi lọ jẹ́ kárẹ̀lé. akínmú lélẹ́yìí kòkòlò tó bá dàgbà gbéyàwó àṣàkẹ́ my lover àṣàkẹ́ fine senorita eh. àṣàkẹ́ na player. ẹ ṣeun. DJ May. Please let's clap for ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún un. Mo ti sọ fún yín pé orin ẹ̀ ìsára kò gbé ẹ lọ sí heaven àbí kò gbé ẹ lọ síbo ẹ fàyà ibo ló gbé wọ lọ ẹ fàyà ló pọ̀ jù nù yín mi. Okay now ha time tí mo sọ pé ẹ máa gbaná lélẹ́yìí mo ní time tí ẹ máa ṣe kí ni time tí ẹ máa. Tema. Okay, now. I want to introduce the special person. All the way from Lagos, Lucky yeah. DJ, DJ, DJ, May! the beat do that DJ DJ Bay! Ẹ̀rẹ́ ìkẹ́kùn DJ Bay! Ẹ̀rẹ́ ìkẹ́kùn DJ Bay! Ẹ̀rẹ́ ìkẹ́kùn ṣiṣẹ́ tẹ̀lé owó ní ilé àwọn tó ṣiṣẹ́ tẹ̀lé ló ń bọ̀ ṣọ̀fẹ́. show yẹn make sense gan i really like performance in you wan accept sef. abi um, you know Lagos is far so we need to start living. àìmọ̀ ah, ẹ̀ka ah. ṣe báyìí èkó kẹ̀ ìlú yìí ẹ̀dùn ẹ̀pá bẹ́ẹ̀ kúta mo ti sáàbù mi ayé pọ̀ ta lè jẹ gan nílùú yìí ah, má jẹ́ àṣebáyẹn ṣe rí nílùú yìí ẹ ẹ jẹ́ ká sì ní sùúrù ká relax máa gbé dáhùn tó kọ́ jẹ́ pé ẹ máa enjoy ara yín gan. wọ irú yìí wà boring fún mi mi rò pé mo lè dé sí ibà yẹn. ṣe rí ibì kan wà ní eh, Abẹ́òkúta tàwa yìí stadium ni Abiola stadium tẹ bá dé ẹ̀yìn stadium yìí àwọn ayé tó make sense as in àwọn fresh fish just mo gbọ́dọ̀ mi dẹ̀ǹdé lọ́jà yín bẹ́ẹ̀ ó jábọ́ life ló jábọ́ tábà tó wá kó bẹ́ẹ̀ máa gbé yín Olúmọ <laughs> Olúmọ sí òye ti gbà yẹn mọ́ o ó ti yàtọ̀ gan-an gbàgbé o eh? ah, ó make sense now. Eh? ẹ kú ìkàlẹ̀ o oh hi um this guy i love his performance like you sing so well yeah you did very well Well, uh, why is he staring at you um I mean, náà get there cause láti show yẹn ni mo ti notice ẹ show uh, mọ mi rí ni. rọ ṣùgbọ́n lótìtọ́ lótìtọ́ méjì méjì lọ́lọ́run dáníyàn ẹjọ́ àǹtí mi Bíńtà. Um, Bíńtà. bẹ́ẹ̀ ni. jọ̀wọ́ má bínú àǹtí ẹ̀ Bíńtà wíwọ́n àǹtí ẹ̀ Bíńtà yẹn wà. Ah, wọ́n wà ní ìgà. oh ìgà èkó old water. rárá o gà fúlàní. oh lẹ́yìn òde ìlú ṣé ọmọ fúlàní ni wọ́n. ah nice one madam wọ́n ní rẹ́píkà yín wà ní ìgà o bóyá ká lọ ká lọ wò àbí kí lẹ fi aráyé kan náà nìyẹn. oh serious hmm? anyways bá mi kí àǹtí ẹ̀yẹn Bíntà tó ló jọ mí bá mi sọ fún pé kó máa ṣe jẹ́jẹ́ nítorí pé èèyàn jẹ́jẹ́ lèmi náà. anyway ṣé o ní picture àti ẹ lọ́wọ́ ní ká tiẹ̀ wo bó ṣe ní ká lè mọ̀ bí arọ́ ló ń pàgọ́ tán. náà ó tiẹ̀ dá títí wọn wà níbí. tó bá ti wò tán jẹ́ ẹ̀ jẹ́ ẹ̀. Ah, ah. ẹ dúró. kí ni. Ah. kí ni àá. àá òṣìwò ni bá mi gbé fóun jẹun. ẹ wò wọ́n tí mò ń wò náà fóònù yìí ti kú náà. bàjẹ́ oh. ti lò nìyẹn. ẹyin ò ṣe jù ẹ mú wá máa fi ká ṣàjẹ ṣàjẹ. kò ní ṣáàjì ẹ mú wá desktop mo máa ń lò fún. Oh. so bí mi ò ṣe ní rí bí ń ta ẹ̀gbọ́n ẹ̀ tó lọ́jọ́ mi nìyẹn o anyways máa ok ẹ ó máa fún ẹ card mi mo ṣì wà ní around inú yìí màá wá rí tó bá ti di lọ́la at least máa fi wá mọ ẹ̀gbọ́n ẹ. Ah, mom. Excuse me. Alright, okay. Hello? Hi, mom. <laughs> oh, yes, it was successful. I'm a bọ̀ lẹ́kọ̀ọ́ tó Yes, mom. Okay, ma. Ó dàbọ̀. Okay kí màmá lè jẹun ọmọ kí bàbá lè jẹun ọmọ kí màmá lè jẹun ọmọ kórì mi bá mi ṣe. ẹ jẹ́ kí n rọ́nà lọ kárayé má gbọ́ kára rọ́dà kórì mi bá mi ṣe kí bàbá lè jẹun ọmọ ẹ jẹ́ kí n rọ́nà lọ kárayé má gbá kàràrà dà kórì mi bá mi ṣe kẹ̀kẹ́. àìlá mọ̀nú mi ṣé wọn náà rí pé tó ṣẹlẹ̀ ọ̀dà fa àpẹẹrẹ burúkú ni wàlá ìtàlá. àlájì ah, ah, èwo làpẹ burúkú nu eléyìí béèyàn sọ kúndà tún la mẹ́ta kò ní kóhun tó ti bàjẹ́ kó gbà tó ṣe mọ́. kápẹ́ gbàtàrà mọ̀lú yóò yafa nígbà náà okú kò bá má dùn mí nígbà tó ti wá ń jẹ kó títí jẹ. wò mí àròkàn àròkàn báyìí ní fẹ́ kó àsùnwòn dáwà o ọgbọ́ ọ̀rọ̀ rẹ sì yé mi ó yé mi èèyàn náà ní fowó ra òyì kọ́ má ka lójú hmm, owó tó fi ra màálù èyí ò ń ṣe ọlọ́tọ̀ ó yé mi má sunkún mọ́ ah, má sunkún mọ́ fa. òwò tá à ń bí àwọn ọmọ àwọn ọmọ alálùbáríkà pé kí wọ́n máa ṣe táwọn náà ṣe ń wò pé tó àwọn èèyàn tó tó ń sorí rẹ lórílẹ̀‐èdè òwò tí wọ́n ṣe láre. elédùn àwọn ṣèmí. wọ́n lù ìdùn mi o. kí ló ṣẹlẹ̀ kí ló tún dé. akeem wọ́n sọ wípé ó jábọ́ lórí ọ̀kadà ó dẹ̀ ti kú àti mu wọ ọmọ tẹbi subhanallah níbo ló wà mo gbé ọ ẹgbà mi ẹ má wò mí rẹ. inna lillahi wa inna ilayhi raji'un. daga Allah muka zo da shi za mu koma eh me yasa za ki kashe kanki a banza eh ọ̀dọ̀ Ọlọ́run làwa ti wa odo e ẹ̀ làwa máa padà sí má wàá fẹ́ kún ṣe rẹ léṣe eh. sadia ah. adohun Sadiya ah. àdánwò ńlá lélẹ́yìí ah. dábùtù ńlá lálàjì. ó ti tó ẹbọ ni kí n ti bẹ̀rẹ̀ mo sì sọ mo sì sọ fàkíìmù mo ní kó súré lọ bí ó lọ kó tètè padà wá kí bàbá rẹ̀ má bàa mọ tá à ń sè ọ̀rọ̀ náà ló délé yìí o ọ̀rọ̀ tá a ní kí bàbá ó mú gbọ́ gbọ́ ni ò ní jẹ́ pé bàbá oní ó padà yọjú ẹ̀ akíìmù kò gbọ́ ọ̀rọ̀ sí mi lẹ́nu ah! odidi ọmọ odidi ọmọ ṣàdíyà ibo ni kí n ti bẹ̀rẹ̀. ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ àwa ò ní kọ̀kọ́ ta fẹ́ bọ́ọ̀lù ọ̀fà mu wo bíńtà nìyẹn òun ló ń sunkún bẹ̀yẹn látẹ̀kún ìwọ ló yẹ kó má rẹ̀ lẹ́kún. má fẹ́kun ṣe rẹ̀ léṣe iná lílá ìwà iná ilé ìrọ̀jì ọjọ́ náà ti wá bẹ́ẹ̀ la máa padà sí. ikú. hakeem kò dé fẹ́ lọ sí ṣó èmi ni mo pọ̀ sí rẹ̀ yóò lọ sí ṣó náà ṣé kí àwa sọ wípé èmi ni mo pa àbúrò tíṣì èmi. kò pa àbúrò ọlọ́run. ta èmi fẹ́ fi ṣe ẹni kejì báyìí. ọlọ́run dúró tì ó sí. olóògbà mira èyí ṣe tó fárígá dákun farabalẹ̀ mi ò nífẹ̀ẹ́ fàrídà jọ̀wọ́ má bà mí jà mi ò ní stamina má ṣe farapamọ́ dákun já ríra gbogbo ọ̀rọ̀ tó gbọ́ látẹnu fàlílà irọ́ paraku ni béèrè lọ́wọ́ gíwá òdòdó mi o ẹlẹ́yinjú ẹ̀gẹ́ àkànkẹ́ mi o releasing my debt. ẹ bá mi bẹ́ẹ̀ e dábìrà kó yẹ máa fi mi dábìrà kó má lọ ti torí mi kó má lọ tán fìtílà ẹ bá mi bẹ́ẹ̀ e dábìrà kó yẹ máa fi mi dábìrà kó má lọ ti torí mi kó má A, A, fìtílà dàbíra O, O, ó dàbíra E, E, ẹ dàbíra ó ó. Hakeem wọ́n ìjọ kan ìwọ náà á di olórin ńlá tí gbogbo ayé máa máa gbọ́ báyìí ni <laughs> hmm. nígbàkigbà tí bá ti rí yín lẹ́yìn mi inú mi máa ń dùn ọkàn mi sì máa ń balẹ̀ ẹ̀yin àti màmá gidi lẹ́yìn ọgbà mi. Akim bẹ́ẹ̀ ni sórí hm, tí ikú ò bá pa wá tí àìsàn ò sì ṣe ẹnì hmm. ní agbára Ọlọ́run. Mm àti anábìwa muhammad wàá di ibi tó ń lọ wàá di superstar ìmọ̀ fìyẹ́ yọgàn láàrin àwùjọ láàrin gbogbo àgbáyé hmm. ní gbogbo àgbáyé ìfihàn yọgàn ni ah, ah, àbúrò mi ọyà kọ̀ọ̀kan hmm. jẹ́ mọ́ gbọ́. ẹ bá mi bẹ̀rẹ̀ dábìrà kó yẹ máa fi mi dábìrà kó má lọ ti torí mi kó má lọ tọ́ fìtílà ẹ bá mi bẹ́ẹ̀ dábìrà kóyè máa fi mi dábìrà. ẹ jẹ́ kí n rọ́nà lọ káráyé má pa kádàrádà kórì mi bá mi ṣe kí màmá lè jẹun ọmọ ẹ jẹ́ kí n rọ́nà lọ káráyé má pa kádàrádà kí màmá lè jẹun ọmọ kí bàbá lè jẹun ọmọ ẹ jẹ́ kí n rọ́nà lọ káráyé má pa kádàrádà kórì mi bá mi ṣe kí màmá lè jẹun ọmọ kí bàbá lè jẹun ọmọ kí màmá lè jẹun ọmọ ẹ jẹ́ kí n rọ́nà lọ ẹ jẹ́ kí n rọ́nà lọ. Hakeem. gbogbo bí ìwọ ṣe ń kọrin ọ ni mò ń gbọ́ ní ìgbà wọn ọ ni mo ṣètò ìwọ wá nǹkan tí èmi fẹ́ jẹ́ kí ìwọ mọ̀ ni wípé má ronú mọ́ mo rí i pé ọkàn tiẹ̀ ó bàjẹ́ má má ronú bí ọlọ́run ṣe ń bẹ ní òkè ó rí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ sí wa òun tì ní ó fún ọ ní tẹ́lẹ̀ǹtì orí èyí. bẹ́ẹ̀ ni mi tí ẹ̀mí tèmi bá sì ń bẹ tí ọlọ́run sì ń bẹ ní ipò tirẹ̀ tí ànábì náà yìí wà ní ààyè tirẹ̀ ó di superstar gbogbo ayé ni ó máa mọ̀ ìwọ Hakeem olórin àbúrò ti èmi ó fẹ́ kí o mọ̀ kankan ní agbára ọlọ́run. Mm aráyé ò nípa ìwọ aráyé ò sì nípa èmi náà àwọn òbí tiwa máa jẹ ohun ọmọ ṣó ti gbọ́ mi Hakeem àsìkò mọ́ ọmọ pé tí ọkàn tiẹ̀ bá bàjẹ́ inú tí èmi ò ní dùn ṣó ti gbọ́ mi Hakeem má wọrí èmi àti ìwọ máa mú kí àwọn òbí wa kí wọ́n yangàn ní ìgbà yìí mm. wàá fi ìgbà yìí wàá fi sílẹ̀ ìwọ wà á travel lọ sí ìlú òyìnbó hmm. èmi náà á sì travel tẹ́lẹ̀ lọ sí ìlú òyìnbó á hmm. fi ìgbà sílẹ̀ ṣé o ti gbọ́ mi á sì mọ́ ṣé o ti gbọ́. pẹ̀lẹ́. àtẹ̀wọ́ ọmọ ò bala a ò. ikú <laughs> ikú ti gba ẹnì kejì títí èmi o ikú ti gba kí títí èmi o èmi ti fi ọwọ́ títí èmi gba àbúrò títí èmi mo fi ọwọ́ títí èmi gba àbúrò. Yes, I pray for grace and I pray for mercy. Kí n bọ́lọ́rẹ́ pàdé o, oh, we go help my destiny. Ẹ jẹ́ kí n rọ́nà lọ, káráyé má pa kádàrá dà orí mi bá mi ṣe. Don't tell me you're still doing the countdown pattern. Eh? Kí ló dé tó máa kò dé tó kù? Why you doing that to yourself? Eh? The same way I came to your doorstep and heard you crying in the middle of the night. And you know Osumoju. Kuburu, burú eh, counselor ti wà sálẹ̀ she says she's ready for your class. I don't want to see her. Why? It makes no difference, Mom. Ewo, there's a replica of me in Ogun State. Ọjọ́ tí mo lọ ṣe show yẹn ni mo meet abure. ẹ̀. Ó dẹ̀ máa wù mí kí n fojú mi méjèèjì rí kí n tó lọ. Mom, remember I have just one week left. a replica of you. Yes, mom. Logo state. Yes, mom. Ìyẹn la tún máa Okay, um, do you have the address? Um, I know it may sound a little bit strange, but yes, I do have it um, from my dream. My dream. I got it from my dream. So, ẹ̀yin lẹ ní màálù tó pọ̀ jù ní ibi ìbáyé àbí. Bẹ́ẹ̀ni, màálù eh? bàbá mi ló pọ̀ jù lágbègbè yìí. Ah. Tí ẹ bá ti béèrè Mala Mahmood, kò sẹ́ni tí ò mọ ilé wa. Eh, eh. Bẹ́ẹ̀ni. Mala Mahmood. Bẹ́ẹ̀ni okay. ṣé ẹ̀yin ṣì rántí bá ṣe ń bọ̀ látàárọ̀. yes sure because um, mo lójú ọ̀nà gan so mo ìrántí. Eh, so àyè máa lọ sí iwájú àbí. iwájú. okay ṣé a ti fẹ́ débẹ̀. ó kù díẹ̀ iwájú. ṣẹ̀dẹ̀ ṣó pé ọ̀nà ra iṣá ẹ̀ ṣó we on the right lane. Yes, yes, yes. Um, this was exactly how I saw it in my dream. Like, you won't believe my dream has never been this real before. Um, actually, tí a bá ti débi tá à ń lọ, ó yẹ kí n lè rántí because wọ́n ní èèyàn tí mo Malam Mahmood. Mahmood. Yes. Uh, ní màá yẹn ló ní màálù tó pọ̀ jù níkà. Ah. Yeah. Yeah, yeah, yeah. Yeah, mo ṣe rí mo ṣe rí ní lójú àlá náà lélẹ̀. Are you serious? But how can that be possible? You've never met this guy more than once. Nǹkan tájọ orin yẹn náà ni now. My so dream, in my dream, I saw everything. Like, bó ṣe sọ fún mi náà lélẹ̀. Yes. Okay, let's find out. Let's find. Yes, at Nibitanlo. Yes, yes. I, I saw this tree. Mori. This tree? Yes, I saw this tree. Yeah. No problem. Let's ask a thing. Malam Mahmoud, sure? Yes, Malam Mahmoud. Okay. Then a uh, Hakim. Hakim. Let's go. All right. Ẹ kú ìjókòó sà. Ẹ Yes sir. Um, actually, um, call Kọ́lá béèrè um, Hakim no ẹ̀. Okay, Ẹ pẹ̀lẹ́. Aláàjì, ẹ pè subhanallah. Oh. ẹ jọ máa kí ló ṣẹlẹ̀. Um, ẹ má wọrí mo understand ẹ jọ akeem gangan la béèrè. mọ tún mú tí ò dálẹ sóyọ nísìnyí akeem ti jọlọ ń pè. Ah! no wonder I, I i kept having this feeling you know like oh aṣọ́fẹ́ ó fẹ́ kí n wá mọ ẹ̀gbọ́n òun bí ń tà ni. Ah! ẹ̀mí pé akeem ti kú. àníkọ́ mọ́ sọjọ́ ọmọdé ni má dantí ọ̀dà lè fa èmi náà ti ń wò ó bẹ́ẹ̀mi náà ti rí wọn lọ àmọ́ kì í ṣe ń tẹ̀ ń lò kì í ṣe ń tẹ̀ ń lò. Binta Binta. Binta. ẹ pẹ̀lẹ́. Ah! wáyé ọ̀la. ẹ ẹ fọkànbalẹ̀. ẹ Baba mi. ntọ́ ń rò kọ́ ó bu ọlọ́run bẹ́ẹ̀ ni o. ọmọ ah, àdá six three ọmọ wọn ṣe ń play game yìí èmi náà mọ̀ ọ́ ta ẹ ó ní ọmọkùnrin kan báyìí tí ó ga dáadáa òun ló kọ́ mi bí a ń ta eléyìí Yorùbá ni. ẹ̀ẹ́n ok no problem màá ṣú ẹ pé èmi ni master game yìí ah. I just played double six. èmi náà á nù ọ̀rẹ́. <laughs> ní ìwọ náà bí ń tà ok òun náà lélẹ̀ double six again. ah <laughs> ó máa mọ̀ ọ́ tà. èmi náà ti ta six five. àmọ́ sọ fún ẹ o lè play game yìí tó mi òun lòún kà one by one èmi ò ń kà bẹ́ẹ̀ náà màá kàn kà pẹ̀lú mind mi ni mo ti play. ọ̀yá play. <laughs> ẹ lẹ́ ń bẹ̀ yẹn o. màmá ẹ káàbọ̀. ṣé dáadáa ni ẹ pẹ̀lẹ́ ẹ kú eré. ẹ sọ ma hi mommy. my darling ṣé dáadáa ni dáadáa ni. it's fine. I hope you guys are having fun. Oh yes, yeah. we are. Bẹ́ẹ̀ni, fọ́ọ̀n púpọ̀ là ń lò láyé. Ẹ ṣeun mo dúpẹ́. Èmi gan ah, <laughs> ma. <laughs> All right, love. I'll call you once food is ready. Okay, mom. Thanks, thanks, mom. Ah! Mú ayọ̀ wá. Kí ni? Ìwọ ti ṣe ògbójú fún mi. Emi ti cheat. No, now. I told you. I am the master of this game. Ṣùgbọ́n <laughs> learn from your master. Jẹ́ kí n kọ́ ẹ, èèyàn tó lékọ̀ọ́ yẹn anything. Emi ẹ ma Èmi to ma fi mọ̀ play dada. Ṣé o ti gbọ́? Ah. <laughs> Mo tún ti yo yo yo. òlélẹ́. Má Mama sunkún o. <laughs> Um, Ganga. That is what it is called. doppelganger. Yeah. Um, can you Ejosa, kini itumo doppelganger, and I assume that's an English word, right? No, no, no, no, no, no. It is a German word. It is means a non-biologically related look-alike or trouble of a living person. Uh, um, I found it, yeah. Good. Good. Uh, this is what Google says. Um, Google says um, <clears throat> doppelganger is a German word and literally means double walker, as in a ghost or shadow of yourself. These days, most people don't refer to the ghost meaning anymore. When talking about doppelganger, they just mean someone who looks a lot like you or could be your twin. Yeah. Still, that's pretty spooky. ṣorí um, ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń gbé síra wọn, a máa ń dàpọ̀. Ní àti ayébáyé ni Yorùbá ti ní ìgbàgbọ́ nínú wípé méjì méjì lọ̀lọhun dá wa. Ìwọ fúnra lára ẹ ìgbà míì wọ́n a máa jẹ́ kó yẹ wípé èèyàn kan wà tó ju ẹ, tó dẹ̀ rí Débi wípé tí wọ́n bá fi àwòrán irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tán bá fi hàn ẹ́, ìwọ náà a máa ní lọ́kàn bóyá ìyá àbí bàbá ẹni yẹn ó ti bí ọmọ síta lóòótọ́ ni. Kò dẹ̀ rí bẹ́ẹ̀. A tún lè sọ wípé ẹni tí um, German tí wọ́n ń refer sí as a doppelganger yìí, a lè pè wọ́n ní ìbejì méjì tí a bí nínú ìyá àti bàbá kan náà. Hmm. Ṣé ti yé? Òun ló ṣe máa ń fà lọ́pọ̀lọpọ̀ ọgbà tí èèyàn kan á kú nìbàdàn tí wọ́n á rí lẹ́kọ̀ọ́ tí wọ́n á sọ wípé àkúdàáyá ẹnìyẹn ni no àkúdàáyá wà lọ́tọ̀ ó ṣeé ṣe kó má jẹ́ àkúdàáyá ẹnìyẹn ni o kó jẹ́ alábìjọ tí à ń sọ tí german pè ní dopeganga yìí. ok ó ní yorùbá fi máa ń sọ pé méjì méjì lọ́lọ́ ń dá wa. that's good. ẹ hmm. eh, ẹ dẹ̀ ń sọ̀rọ̀ àkúdàáyá ń sìn which automatically means ghost. ghost ẹ jọ̀ọ́ ta wá ní ghost nínú Máyọ̀wá àti Bíńtà o. èmi kọ́ ni ghost o mi ò kí n ṣe ghost. ah because i need to be very sure pé the original version ni mo ń date ni. abba now babe Binta ni ghost now. yes Binta ni. torí kó jẹ́ ọmọ fúlàní torí kó jẹ́ ọmọ fúlàní òun ló lè jẹ́ ghost doppelganger tá à ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ yìí. That is exactly what we are doing oh my God. Um, ẹ jẹ́ ká tèmi sọ fún mi pé ó ní nǹkan kan tí ò fẹ́ sọ fún mi òun ni ìwọ ṣe ń sunkún. <clears throat> mo ń rò pé báwo ni kò bá ṣe dùn kí èmi àti ẹ jẹ́ ìbejì ọ̀ọ́ kí a jẹ́ ẹ̀gbọ́n àti àbúrò ṣebí tèmi bá lọ tán ìwọ á wà láì fún mọ́mísì mi náà <laughs> lọ ibo ni ìwọ ń lọ èmi tó ń wò yìí <sighs> mo mọ ọjọ́ tí mo máa kú. ah awúṣubìláì ikú òṣì lọ́wọ́ èèyàn kankan kí a wà láyé kí a sì kú ọwọ́ ọlọ́run ni ó wà kò sí lọ́wọ́ èèyàn kankan nítorí pé òun ni ó dá ìwọ òun náà sì ló dá èmi náà ó ti ṣetán ikú. well ọlọ́run dẹ̀ ti ṣetán àti pa mí. báwo ni ìwọ ṣe mọ eléyìí. kò lè yé ẹ bí n ta. Ìjọ́ wo wá ni àwọn èèyàn ẹlẹ́ran ara ní ìwọ máa kú? ṣé pé ọtọ méje péré ni ó kù fún àyẹ̀wò láti lè lóyún rẹ. bẹ́ẹ̀ ni màmá mi ah. ọjọ́ méjì nìkan ló kù fún un ọlọ́run kábíyèsí elédùnmarè hmm, tó tòrè olúwa o kí wá ní nǹkan tí kí wá ní nǹkan tí ẹ̀yin ń gbìyànjú láti ṣe báyìí. màmá mi nǹkan tí èmi náà ṣe tàn yín wá òun ni eléyìí kí ẹ bá mi wá nǹkan tí ẹ máa ṣe tí máyọ̀wá òfin ní fi ayé sílẹ̀. Si kí ẹ bá mi bá bàbá títí èmi sọ̀rọ̀ kí ẹ̀yin méjèèjì jọ bá mi ṣe nǹkan sí ikú Máyọ̀wá èmi ò tún fẹ́ pàdánù èèyàn mi mọ́. ó ti tó ó ti tó ó ti tó ọlọ́run ò jẹ́ aráburú àmọ́ hmm, ọmọ mi ṣó fẹ́ gbòòtọ̀ ọ̀rọ̀ hmm, kò sí ohun kankan tí bàbá tiẹ̀ lè ṣe o ìgbìyànjú lásán nìkan ni gbogbo wa lè gbà nítorí pé ọlọ́run ọba tí ìwọ ń wò yẹn ọlọ́run ọba ló lágbára láti ṣe ohun gbogbo òun ló lè dá òun ló lè pa òun ló lè jíìyàn sórí àbá tí èmi kan máa mú wá ni pé ẹ jẹ́ kí gbogbo wa máa gbàdúrà ká gbìyànjú láti gbàdúrà sọ́lọ́run ọba. So kí ọlọ́run kó má fi má yọ̀ wá kó má fi pa wá lẹ́kùn nǹkan yọ kan ṣoṣo tí gbogbo wa lè ṣe nìyẹn alákìyàyé aburú kankan ò ní ṣẹlẹ̀ lágbára ọlọ́run ṣùtìgbọ́ àmọ́ ṣé àwọn dókítà tiyín ni wọ́n sọ wípé ọjọ́ méje péré ló kù fún Máyọ̀wá láti lò ní ilé ayé. bẹ́ẹ̀ ni màmá mi nǹkan tí àwọn dókítà tí wọ́n nǹkan tí wọ́n sọ fún òun nìyẹn. Ah, ẹ dákun ṣé àwọn lọlọ́run ni store. ṣé bóò ni àwọn ti mọ̀ wípé ọjọ́ báyìí ọjọ́ báyìí lẹ̀dá alàyè kan ó lò lórí ilẹ̀ alàyè. tọ màmá mi nǹkan tí ó yà èmi gan lẹ́nu náà nìyẹn ìgbà tí Máyọ̀wá sọ fún èmi wípé àwọn dókítà sọ fún òun pé òun ti ní ọjọ́ tí òun máa kọ̀ lèmi bá sọ fún un pé kò sí ikú ẹ̀dá kankan lọ́wọ́ ènìyàn ọwọ́ Ọlọ́run Allah ó ní ikú wà ọlọ́run ni ọba tí ó ń pa ènìyàn ọlọ́run ni ọba tí ó ń jí ènìyàn nǹkan tí èmi náà sọ fún nìyẹn àmọ́ màmá mi ẹ jọ̀ọ́ ẹ bá mi bá bàbá sọ̀rọ̀ èmi ò tún fẹ́ fi ojú sunkún ẹnì kankan mọ́. ọlọ́run ò ní jẹ́ ká fojú sunkún ara wa ṣó ti gbọ́ èmi ò bá bàbá àti ẹ sọ̀rọ̀ lágbára ọlọ́run lágbára ọlọ́run ọba aburú kankan ò ní ṣẹlẹ̀ sẹ́nìkan. ẹ ṣé màmá mi. ṣùtì bómi sunkún náà mọ́ sunkún mọ́ ah, ọjọ́ méje. Hmm. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Ọlọ́run jọ̀wọ́ bá mi dá Máyọ̀wá sí. Ọlọ́run má jẹ́ kí Máyọ̀wá kú. Ọlọ́run jọ̀wọ́ bá mi dá Máyọ̀wá sí. Ọlọ́run jọ̀wọ́ má jẹ́ kí Máyọ̀wá kú. La ilaha illallah, la ilaha Ọlọ́run jọ̀ọ́ jẹ́wọ́ wípé ìwọ ni ọba pontong minjuk wabu abaya lo. La ila ila la. La ila ila la. La ila ila la. La ila ila la. La ila ila la. Alang jaba mida mayo wasi. Alang jaba mida mayo wasi. Alang majeki mayo waku. Alang majeki mayo waku. Alang jawa rikwe iwa lo to minjuk. Alang jawa rikwe iwa ni e to minjuk. La ila ila la. La ila ila la. La ila ila la. La ila ila la. ṣe bẹ́ẹ̀ rà. èmi ò rí èmi ò fojú mi rí ọ̀dà ọlọ́mọ jẹ́ kí fojú mi rókò ọmọ mi. ẹ sọ̀rọ̀ gbúrú bọ́rọ̀ ẹ̀mí jẹ́ kókó rí. jẹ́kọ́ báwo lẹ ṣe ń ṣe báyìí eh? ṣé ẹ kẹ́yìn náà tún máa ṣe bí obìnrin ni ah, ẹ̀yin tó yẹ kẹ́ máa ká ọmọ mi ṣé ẹ kẹ́ tún máa ṣe báyìí ni. èmi lè jẹ́ lọ́wọ́ obìnrin ẹni ní ẹnu ìyá òun máa bì ẹ̀rù ẹni lè jẹ́ lọ́wọ́ láti ọjọ́ díje nílé bí àwọn kò lábọ̀ nínú ilé káwọn máa ṣe díje gúgúgù díje wọ́wọ́wọ́. ọlọ́run ah, ẹ̀mú olódodo síwájú ìparun ẹ̀mú ìparun you took the righteous one before the fought for the righteousness which your. ọ̀rẹ́ mi dà. o ti jẹ́ rẹ̀ yẹ unbroken in the heart of everybody that broken person. ẹ̀yin náà lọ́wọ́ mi bẹ́ẹ̀ abẹ́ o. <laughs> ṣé kí pé àwọn pásítọ̀ ẹ jẹ́ kí pé wọ́n torí ọmọ ìlú lè fojú ró fún wa wáyé mọ̀lẹ́lẹ́ bíi ìlú ẹ̀dùn máa lọ. ẹ ti pè wọ́n ni. bí ìpè wọn lọ kẹ́hìndé fi sí látànà ìgbà tán ti sọ pé ó máa dákẹ́ lálẹ́ àná mọ́ àárọ̀ yìí ló dẹ̀ ti tilẹ̀kùn ẹ̀ mọ́rí ibẹ̀ ló wà. yàrá kan lè sílẹ̀ sí ni àbí yàrá yín ló wà ní àná. wọ́n ló máa ṣaláìsí wọn ní ọ̀hún lọ́mọ mi máa pòórá o wọn lọ́mọ mi máa pòórá o. omi ẹni sọ̀rọ̀ ìfarabalẹ̀ yí gbogbo gan ni ẹ̀yìn fi sí. ṣùgbọ́n yìí pé ńgbà tó ti sọ pé ó máa ṣaláìsí lánàá mọ́júmọ́ àárọ̀ yìí èmi dẹ̀ ti ń rà pẹ̀rẹ̀ lèmi ṣe ti wà nù yàrá ìgbà tó dẹ̀ dé láàárọ̀ yìí mo mọ̀ pé inú yàrá ẹ̀ náà ló ṣì wà látàánú ló ti wà bẹ́ẹ̀ kí ó lè jáde kó lè rìn débi tó máa jáde. ẹ jẹ́ ká lọ. ọ̀rọ̀ burúkú ni ìtòsọ ò ní rọ́mọ ò ní rọ́mọ nù ìyá ni mo dé. ìjẹ̀bú. bẹ́ẹ̀ o ò bá mi rí ní kọjá rẹ. mísì gétí o mísì gétí. látànà. ẹ ń ṣe ní ìdájí ṣe ṣe wọlé ta ló wọlé ta ló jáde kẹ bí mà sí gétí o mísì gétí. o ṣe ọgbọ́n mi ah mi mọ̀ lóko náà wá kí n suspect. suspect na suspecting you you don suspect. ṣé ṣé ìgbọ́dọ̀ wọlé ni. nàrà ẹ̀ ṣàjọ pé nílé. fojú sunkún ọmọ ẹlẹ́ẹ̀kejì mi ò rí o mi ò rí o mi ò rí mi ò rí mi ò rọ́mọ. ó bá mi rí Máyọ̀wá mo rò pé o fẹ́ sọ fún mi wípé o rí Máyọ̀wá ni. kí ló ṣe Máyọ̀wá. Máyọ̀wá ti ṣaláìsí. Máyọ̀wá Máyọ̀wá ṣé èèyàn kọ́kọ́ wá ah, eh. ó yẹ kọ́kọ́ eh. wọlé. kò sí géètì fi hàn. ẹlẹ́ni ò dáná sẹ́ni wọlé o. ló ṣẹlẹ̀ ẹ́ Wait, wait, wait. Stop, stop, stop, stop, stop. I'm alive, babe. I'm alive. I'm not dead. I'm alive. You're Boy, mommy, but it's supposed to cool now. Yes, yes, you, were supposed to be dead from last night. Or, or, or, or, or, or, bí èmi náà ṣe jí láàárọ̀ yìí ó yà mí lórí ẹ̀yìn kan sí. ara mi dá ṣáká mi ò gẹ́ẹ̀tì ara mi náà wọ́n ní mo ṣe ní kí n wọnú bathroom lọ bí gbogbo yín ṣe kúkú ń wá lẹ́yìn kọ̀ọ̀kan tẹ̀ ń lọ wọ́n ní mo mọ̀ but I've not gotten myself yet until tí bíńtà wọnú ilé wa. mo mo mo mo wá wo yàrá mo rí ẹ yàrá àbí mú mi ọkọ wò tí ẹ sọ pé ká check bathroom ìwà ń bẹ. èmi mú mi náà wá sókè. I'm not bad in oh. my life. I'm well. In fact, I'm healthy. Feel more alive than ever. Alhamdulillah. Alhamdulillah. Ṣé ẹ̀yin rí nǹkan màmá? Ṣé rí nígbà tí èmi wá síbí báyìí? Òun ni Máyọ̀wá fi ẹnu ara rẹ̀ sọ fún èmi pé òun ní ọjọ́ tí òun máa kú. Èmi wá rò wípé sí ikú kankan ní ọwọ́ ẹ̀dá ènìyàn ọwọ́ ọlọ́run nìkan ni ikú wà. kì í ṣe ọwọ́ ìyàn èmi bá gbéra ni mo lọ sọ fún màmá àti bàbá títí èmi ni wọ́n bá sọ wípé òótọ́ pé ikú ò sí ní ọwọ́ ẹ̀dá alààyè kankan illa àyàfi ọlọ́run ọba nìkan ni ó lè pa Máyọ̀wá òun náà ni ó sì lè jí Máyọ̀wá. yeah I, I remember I said the same thing. nítorí pé òun nìkan náà ni ó ní ẹ̀mí gbogbo èèyàn ní ọwọ́ ẹ̀mí wa kò sí lọ́wọ́ àwọn dókítà kò sí lọ́wọ́ èèyàn kankan ọlọ́run ló bá tó ń pa ọlọ́run ló bá tó ń jí àmọ́ àdúpẹ́ ní ọwọ́ ọlọ́run wípé Máyọ̀wá ó kú Máyọ̀wá títí èmi òkú alihamdulilayi olóhùn ọba àmàdúpẹ́ ọ mọ́mì. ọlọ́run ṣe ọlọ́run ṣe. tó ṣe wà yí òkú báyìí òkú. Baby, baby. baby. I'm, I'm alive. Baby, Baby, baby. My daughter is alive. I'm alive. I'm not dead. Peter, oh my shame, my shame o ṣeun gan ni o ṣe mo dúpẹ́ o ṣe mo dúpẹ́ o ṣe mo dúpẹ́ o. ẹ jẹ́ kí n rọ́nà lọ káráyé má pa kádàrádà kórìí mi bá mi ṣe kí màmá lè jẹun ọmọ ẹ jẹ́ kí n rọ́nà lọ káráyé má pa kádàrádà kórìí mi bá mi ṣe kí bàbá lè jẹun ọmọ kí màmá lè jẹun ọmọ kí bàbá lè jẹun ọmọ kórìí mi bá mi ṣe yóò bá mi ṣe kí bàbá lè jẹun ọmọ kí màmá lè jẹun ọmọ kórìí mi bá mi ṣe. àtẹ̀wọ́ ọmọ ò bá la a ò mẹ́ni tó kọ́. How many to go? How many to go? I pray for grace, oh, and I pray for blessing. Kimbolore pade, oh, we go help my destiny. Yes, I pray for grace. and I pray for mercy. Kí n o, we go help my destiny. Ẹ jẹ́ kí n rọ́nà lọ, káráyé má pa kádàrádà. Kórì mi bá mi ṣe é é, kí màmá lè jẹun ọmọ. Kí bàbá lè jẹun ọmọ, kí màmá lè jẹun ọmọ. Kórì mi bá mi ṣe é é. Hey, ẹ jẹ́ kí n rọ́nà lọ. Kàràyè máa gbọ́ kàrà rọ́dà. Oh no, orí mi bá mi ṣe èyí kí bàbá rẹ̀ jẹ́ wọ́n mọ̀. Ẹ jẹ́ kí n rọ́nà lọ. Kàràyè máa gbọ́ kàrà rọ́dà. Orí mi bá mi ṣe.